لن يتوقفوا الله هي صلاة صورة نبوى صلى الله عليه وسلم إلا دا صلاة نامة وريلي النبي السياء وصحابة أتوقع ويني توبة إلا نوت شلا محمد صلى الله عليه وسلم تتيو في مادي وجايبين لي القيامة لينا a máa tẹ̀síwájú bí ibillahi ta'ala nínú síra umdatul ahkam ibi tí a fẹ́ kílè ní pẹ̀lú àlọ́ ọlọ́run àti ìdẹ̀ra rẹ̀ lórí wa àtọ́rírí tó ṣí fún wa oníkásẹ̀dá yìí bá sujudu sahwi ìforíkalẹ̀ gbàgbé nígbà tá a bá gbàgbé nǹkan kan ní orí irun bóò láti máa ń forí kalẹ̀ irú gbàgbé wo làá máa ń torí ẹ̀ forí kalẹ̀ alábìjúlọ gbogbo wa ó sì máa gbọ́ kọ̀bùlí àti bàdí kí ló so mọ́ kọ̀bùlí kí sì ló so mọ́ bàdí kódà ewo là ń pè ní kọ́bùlì ewo sì là ń pè ní bàbí mo lérò pé ibi ìrìnlá àwọn nǹkan tí a fẹ́ gbé ìwé nìyọ a máa wá lọ náà lónìí ọ̀nà tí ìsìtọ́ náà tí ìsìtọ́ lẹ́mí ọ̀nà lákùnrin ló tẹ̀lé wọn jáde o ọ̀rọ̀ ìfẹ́nú ọ̀ràn ni tí àwọn oníwà máa ń dá àwọn máa ń dá ọ̀nà náà بنتا بسقطا ومشى بشديد قال الله قال رسوله قال الصحابة شلا شلا شلا شلا ها شلا شلا شلا ها كيوي وبعدين شلا كيو يا لندن شلا شلا ها فور شلا شلا فور ها ní ma ya kò lè kalẹ̀ kò mọ́ tíra àrí kò mọ́ tíra àti ẹ̀kọ́ ìwọ́ abdullá ilé tó ń sọ̀nà tíra rẹ̀ dà ǹjẹ́ ìdí ìyá sálẹ̀ dúró ìdí dúró mẹ́wọ̀n ti sọ gbogbo ẹtí wa ẹ̀ ní ọjọ́ kájọ́ kan náà ní ìlà ìmú tíra yìí tó ìlà rẹ̀ yọ̀ tíra rẹ̀ dà bá ìwọ́n kọ́ tíra rẹ̀ ọ̀bísínú bá ọwà mi tó mú wọ́n jù nù ẹ̀yà wọn lọ ọmọ ọmọ tó mú ilé ló ń gbàgbé ẹ̀sìn lè kí ẹ̀yà wọn náà lè tó mú sẹ́yì sẹ́yì àwọn bàbá àgbàlá àgbàlá tó náà ní bí èlè kíra wọn mọ̀ ilé ìwọ̀n mú kíra wọn ní láti mú ọ̀rọ̀ sọ ilé kéwù ní títà sí ìwọ kíra rẹ̀ dà yìí ó ti ọkùnrin abẹ́kúta àwọn tí ó kọ̀ rẹ̀ èyí mubarak tayyib sáàbù ìdúwàn kọ̀tọ́lì kálukú náà díẹ̀ tó ṣe yín mọ̀ ẹ̀tọ́ ọ̀hún eléyìí ọ̀sẹ̀ ṣe òun ṣẹ̀ṣẹ̀ dé ìwọ́n kọ́ ẹ̀yà lọ lọ́sàlọ́ àwọn ìwọ́n fẹ́lẹ̀ asàlá sùhánà wata aláyọ̀ fẹ́kọ̀ náà jẹ́mẹ́ àìyọ́kùn ìwọ̀lú àwọn mẹ́lẹ́kẹ́ òdìbẹ̀ àwọn mẹ́lẹ́kẹ́ òdìbẹ̀ dáwọ̀ bá ní tíra kòmútà dáwọ̀ lómi ò bá ní tíra àgbọ̀ àrí àmọ́ ọ̀tọ̀ wà ní tí wọn rẹ̀ darsun khas àwọn alfáà wa tí wọ́n ti gbogbo à ń pè wọn láàfà lẹ́nu tí gbogbo wa ń bàjá láàmú wọn kìí ṣe irú kíláàsì tẹ́yìn tí òkú tí wọn lọ sí kéde òtí wọn ọ̀nà tẹ́gbà àti tí òtí wọn nínú ilé ìtànṣe lọ́wọ́ ìkẹ́tẹ́kẹ́tẹ́ onìkan jòkó sí mọ̀jáde ṣẹlẹ̀ gbogbo alìmọ́mù Bukhari ọjà àfà àfàwọn ọmọ tí ó kan alìmọ́mù Ahmad ọjà àfà ọ̀nà tẹ́gbà ń dá àfà àfún wọn ó sì mọ̀ kọ́ ó sì máa gbọ́ ó sì máa ha mọ́ ajá ló ń tò sí ẹjá padà sí al-ahdu al-awwal al-ahdu al-awwal ìpìlẹ̀ àkọ́kọ́ ń jọ tí mo bẹ̀rẹ̀ tánàgbà Muhammad sallallahu alaihi wasallam tí ó bẹ̀rẹ̀ sí mọ́ kọ́rùn sàhábà ní kéwù ìgbà lọ́la àrẹ̀lẹ́ mọ́sálásí náà ti ń kọ́ orí ìdòkó báyìí wọn jù yóò mọ̀ kọ́ wọn ha sàn àwọn oṣù mọ̀ gbọ́ wọn gbọ́ báyìí tó ń gbọ́ oṣù mọ̀ ha bọ̀ alhamdulillah èmi àti wà láǹfààní síra àbí tí wọ́n bá ti wá ń bọ̀ sí ẹ̀kọ́ ọmọ sí ṣe mú sí àdáni ó yẹ kó tó máa mú ìdáni níjọ́tọ̀ ní ìṣẹ́ lórí ìwé náà lọ sí ìwádìí mú ìdáni dáwọn náà sì sọ́fà ìjọ náà ní fún wọn punishment wọn. ọ mú ìdáni ọ tó bá dáwọn tíra táwọn tó já àwọn ọmọ tí ó tán wáyé mọ̀ tán máa ń lò sọ́dí ó ti mú báyìí dání inú tíra àwọn ẹgbẹ́ ni wọ́n mọ̀ jọ́sì gbogbo fáídà tó bá kọjá àwọn tó kàmọ́ jọ́sì rẹ̀ àsìkò ń bọ̀ insha Allah tábà ti parí kìtàbù sọ́lá á bọ̀ wá ṣe àlẹ́kùnbá lórí gbogbo tá a fọṣẹ tí wọ́n ní báyìí bèbè kíní kan tó wọ́n àbítọ̀ bá ti bèbè tí ó بالعلم ولا تتكاسلوا في طلبه ẹ máa fi wíwá tó kéré wò má kéré kankan nínú ọmọ ìjà lẹ́sọ̀rọ̀ ẹ̀. àyàmà ìyá àmọ́tún láti má bàbàṣá nígbà tá ń bẹ ní mọ́tọ́rọ́sà fàánàwé yẹn wọn bá a sanwó àlùfáà wà lẹ́sọ̀rọ̀ lórí. wọ́n ní mọ́tò alàlọ́kọ̀ wíyà kan mọ́tò alàlọ́kọ̀ ṣàlàyé àwọn ní fọ́sùn wọn láìpẹ́ àwọn tó jẹ́ olùdáwọn kan tó bí ìjàmù lórí ìfẹ̀ǹkan masala yẹn masala daqiqa wọ́n ṣe qaida kan tẹ́kùn ní qaida nahwiyya ìṣe qaida kan tẹ́kùn ní qaida sarfiyya min ilmi al-qira'at al-qira'at al-arabiyya sọ̀rọ̀ ìwọ́n kọ̀ mọ̀kí náà kọ̀ mọ̀ nǹkan fi òní fánú ní fún lọ́nà ẹ̀lì pé bù láti ń ka àrùbíyà sọ́jú báwọn oníṣẹ́ jù sí máa ń kọ́ bù láti ń ka àwọn onílógà al-arabiyya gbọ́n láti bẹ́ẹ̀ ká kí ó ní lára àwọn náà wà láwọn kọ́ ayé ìtọ́kù kalẹ̀ níbẹ̀ làfà wa ọlọ́ba àsọ̀wọ́lẹ̀ sọ̀rọ̀ lórí gbọ́dọ̀ wà láyọ̀ fáyé àkàdá nìgbọ́dọ̀ oṣèlú lọ bóyá lẹ́yìn seven or eight years ká ti parí di pé mo ṣẹ̀ṣẹ̀ gbàgbé mo sábà wọ̀ sí ọ̀rọ̀ ìgbàgbé mọ́sálà lẹ́yìn bí ọdún méje sí mẹ́jọ òun mo tó wá padà wá sálábà pàdé rẹ̀ ló síra lóga kan lẹ́yìn ìjọ ọdún méje sí mélòó lẹ́jọ́ wọ́n kúrẹ́ lẹ́yìn ọdún mẹ́wàá gẹ̀ẹ́sì gbàgbàgbà níbo ni lọ ni pé àwọn kankan bẹ irú àwọn ìṣòkó báyìí ní ọkọ̀ tẹ̀ wọ́n kàn gbọ́ ni sọ́lábà tó fi àtàlàyé mọ́ òun ti lọ wádìí ilé ìtura àfa ilé ìṣọ́ kílà fílì òun kàdé òun kó gbẹ̀ta rẹ̀ ìwọ ní tí wọ́n máa ń mú mọ̀tọ̀ bá tọ̀ mọ̀tọ̀ bá tọ̀ ìwọ ọgbọ́n ọdún lẹ́yìn tó bá pàjáde kó lè fi wọn jọ náà lè má fi má pàdé ọlùlọ́já ní àkọ́dé kọlọ masters kọ́dé kọ́ tí ó gbọ́ gbẹ́bí ọ̀rí tí ọ̀nà ọ̀gá pàtà ah! ń bẹ́lẹ̀ kí wọ́n sọ fá ìdá kan báyìí fún wa yóò fi kí gẹ́ẹ̀sì lè kí wà ọlọ́mọta ṣàlẹ́kùn lára fún wa ọlọ́mọta ṣàlẹ́kùn ayọ̀ fún wa mo sọ kíní kan fún kan náà wọn fáwa kan ní àìpẹ́ yìí nípa afá àkókò tá a sọ̀rọ̀ wọn láìpẹ́ yìí fọdé láti ṣe abdulgani àbíkó rahimahullah láwọn bàtà ló ń lọ wá àti wọn àwọn àti tafsiru àyà kan lọ́nà fún àná ìjàmbá yóò lẹ́yìn lọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n ti tẹ̀ sírò àyà kan náà lọ́kọ̀ fà tó tẹ̀ sírò àyà wọn lágbàá mo ti wá gbọ́ lọ́dọ̀ wọn àjẹbá ló ti tẹ̀ tẹ̀ aláwo akọ̀rọ̀bẹ̀ yẹn lẹ́yìn o súnmọ́ yìí wọ́n jẹ́ ìmọ̀ ńlá ní tẹ̀lé sọ́dọ̀ àjọ náà ìwà rántí ó yẹ kí ẹ̀sẹ̀ ìsàtà bá a ń gbóná kiri fa ìdá ìgbà tíṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ mọ́tò rántí ẹ̀ ṣó nǹkan lọ́wọ́ àṣẹ mọ̀kún kúrò lórí ọkàn nínú wà dẹ̀kík ọ̀rọ̀ rahimahullah rahmatan wasi'a ala kulli hal la tatakasal la tatakasal wala tataballak فصلى الله سبحانه وتعالى ان ينفع بنا وبكم وأن يزيدنا جميعا توفيقا وصلاة سبب الحمد لله لا يزيدونا بقائل منه كلا هو ما بيزيدك يسوع الله سبحانه وتعالى ọkùnrin èyí gbọ́dọ̀ yóò nígbà tí lókè lọ́kùn tọ ọlọ́run ṣàánú rẹ̀ ṣàánú rẹ̀ tí ó lè rí sí kí lọ́wọ́ sí jẹ́ ọ̀rí mọ́ kí ni wí ìrùsọ̀ sọ́wọ́ ìyọ̀ ìyọ̀ kan wá mú wọ́n yá máa wo gbogbo tó wà lọ́wọ́ àwọn èèyàn níjọ́ láti máa ta ló mú sí ẹ̀ sẹ́ni kankan wà sẹ́yìn fún náà àwọn tí ó ń bẹ lọ́wọ́ ní ṣàkàtà ní kọ ẹgbẹ́ náà bàtà lọ́dà bàtà fún àwọn àtúbàdé ìdílé máa yọ owó tí ìbá sọ kọrẹ nígbẹ́ bẹ́ẹ̀ tó bá yẹ mú ọ tó ń ṣẹlẹ̀ wọn lọ dúró láti jáde tí wọn náà bá tó wá rẹ ni ó mú ìkàtúnṣe wọn náà ọ̀dọ̀ àdúgbò àwọn sáà gbogbo èèyàn yíra àwọn àdúgbò tí wọ́n tó kọ́ sọ́ọ̀tì wọn sam ọba ó máa wà máa lọ. alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ba'd bab sujud sahwi عن محمد بن جرير عن ابي هريره رضي الله عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم إحدى صلاتي العشي قال ابن سيرين وسماها أبو هريرة ولكن نسيت أنا قال فصلى بنا ركعتين ثم سلم فقال إلى خشبة معروضة في المسجد فاتكأ عليها كأنه غضبان ووضع يده اليمنى على اليسرى وشبك بين أصابعه وخرجت السرعان من أبواب المسجد فقالوا قصرت الصلاة وفي القوم أبو بكر وعمر فهذا ألف جماه وفي القول رجل في اليدين ثور يقال له ذو اليدين قال يا رسول الله أنصيت طيب أم قصرت الصلاة قال لم أنت لم أنت ولم تقصر فقال أكما يقول ذو اليدين فقالوا نعم فتقدم فصلى ما ترك ثم صلى ثم كبر وسجد مثل سجوده أو أطول ثم رفع رأسه فكبر فكبر فكبر ثم كبر وسجد مثل سجوده أو أطول ثم رفع رأسه وكبر فربما سألوه ثم سلم قال فننبئت فنبئت فنبئت أن عمران بن حسين قال ثم سلم طيب العفيف ما بين زوال الشمس إلى غروبها قال الله تعالى وسبح بالعشي والإذكار عن عبد الله بن بحيرة وكان من أصحاب النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم صلى بهم الظهر فقام في ركعتين الأوليين ولم يجلس فقام الناس معه حتى إذا قضى الصلاة وانتظر الناس تسليمه كبر وهو جالس فسجد سجدتين قبل أن يصلي ثم سلم طيب هذه المسألة فهي سجود السهر سجود السهر ìtumọ̀ asáhùn oníkàtàbí kí lápẹjọba ìgbàgbé tí ìgbàgbé bá wá ṣe wá lórí ìrun ìgbàgbé yẹn oríṣiríṣi nǹkan ló wá lè jálẹ̀ sí wa lórí ìrun ó lè fa ìrun olóko mẹ́rin ká lọ gbàgbé ká kí lórúkọ márùn ó lè fa ìrun olóko mẹ́ta ká gbàgbé ká kí ní òkò méjì ìgbàgbọ́ máa ti wá lórí ìrún tó bá ti ń kírun lọ́rùn mọ̀ sí wọ́n náà a ní mọ́ sálérùkú ni àbí àbìrùn fàádẹ́ tírú eléyìí bá ṣẹlẹ̀ sí wá lórí ìrún ṣèrù wá ti wúwo ni náà ìrún òtí ṣe kínú kò tí ìwò ó lè padà wó náà o àmọ́ tilẹ̀ ní pé òwò kí láwàá àwọn táàtì yẹn náà ló ń pè ní sojúdù sáhàwì sojúdù sáhàwì ìforí kalẹ̀ ìgbàgbé ọwọ́ di pé ìgbà tó gbajúmọ̀ táà máa ń sábà gbọ́ ó lè ká mọ́ gbọ́kọ̀ wùdí àbí bàbí tọ́yì nítorí òun gbọ́n náà òun náà wọnú mà àlàyé ìforí kalẹ̀ ìgbàgbé àlàyé ìforí kalẹ̀ ìgbàgbé ní ń jẹ́ ó sì ní jẹ́ bàbí yíò ní pé ìgbà tá a forí kanlẹ̀ nígbà tá a bá gbàgbé torí pé tá a bá ilé ti gbàgbé ń tá a fi tán ọ̀ràn ìgbàgbé tó ṣe wá lórí ìrun wọn lè forí kanlẹ̀ méjì òpàpàdà ìforí kanlẹ̀ mélòó méjì ìforí kanlẹ̀ méjì yìí ìgbà wo làá wá ṣe ìparí ìrun láti ok tàbá bẹ́ ṣe nípa rí irun báwo là á ṣe ṣe bá ṣe wá ṣe yẹn làbí ìlànà kánú ìlànà yẹn là ń pè ní kọ̀mùlí ìlànà kánú ìlànà yẹn náà là ń pè ní bàbí kọ̀mùlí ìpìlẹ̀ rẹ̀ ní kọ̀bù ìpìlẹ̀ rẹ̀ nínú kọ̀bù ìwọ náà sọ ṣe òkúlẹ̀ tó mọ̀ kọ̀bù síwájú ìkejì tàbí ní báàdì ìpìlẹ̀ rẹ̀ ní báàdù kí ní túnmọ̀ báàdù lẹ́yìn ayọ̀ falimakusud ìtọ́wọ́gbà lérò fún wa níbi kọ̀bùlí àti báàdì ni ó ní pé kọ́ bá ti ṣe ọ̀dọ́dá ọwọ́ fẹ́ tán rẹ option méjì lọ́nà ìmọ̀ kọ́ forí kanlẹ̀ kọ́bùlà sàlám kí mo gbé kọ́bùlà máa bá èyí mọ̀ pé pé ìforí kalẹ̀ méjèèjì yẹn lẹ́yìn tó ti parí ìtàṣáwù tó parí àtàhíyàtò rẹ ọwọ́ àforí kalẹ̀ méjèèjì yìí kó tó di pé wàá sálámà so ìforí kalẹ̀ méjì tá a bá ṣe kó tó di pa sálámà ìyẹn náà ń pè ní ìyẹn náà ń pè ní lọ́mà ìforí kalẹ̀ oríṣiríforí kalẹ̀ tó yẹ kó ṣe ń bí irun rẹ ó ti wá وفي التشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته pọ̀jọ́ parí ẹ̀ sí ogun àwọn mọ̀àwìzá tó ẹkọ́ ṣe ṣàdúrà tó ẹkọ́ ṣe lórí parí gbogbo ẹ̀ kọ́ tó wá forí kanlẹ̀ àmì kò tó wá dídó wá sálámà báyìí kò wá kọ́ forí kanlẹ̀ ní ẹ̀ẹ̀mejì náà tó bá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì tó dùn padà wáyé ṣe wá sí salamu alaikum wa rahmatullah salamu alaikum wa rahmatullah ilé ìlànà pè ní èyí tàbí ń pè ní bàbí òun ní lẹ́yìn tí o ti forí kan lẹ̀ tó parí ìrun tó wá bẹ̀rẹ̀ tàṣàwò tàṣìyàtọ̀lá ọ̀sọ̀làwàtò tàyíbàtà sàlámù aláìkà ayyọ́hánnàrí ọ̀ràhánàtọ̀lá ọbí parí tàṣàwò ọparí tó àwìdáàt ọparí tó à ọṣẹ́ gbogbo ẹ̀kọ́ sí Assalamu alaykum wa rahmatullah. Assalamu alaykum lẹ́yìn tó sálámọ̀ tán ó yẹ̀ṣẹ̀ wá forí kalẹ̀ ní ẹ̀ẹ̀mejì lẹ́yìn tàbí wá forí kalẹ̀ lẹ́ẹ̀mejì táforí kalẹ̀ kíní táàdìlé táforí kalẹ̀ kejì táàdìlé jòkó báyìí àtúwá sálámọ̀ padà ń gbà náà salamu alaikum wa má bí ọdún sí kí ni àtọ̀ láàrin kọ̀bùlé àti màdì ọdún sọ àti wọn náà pẹ̀lú wọn náà àtúndẹ̀tẹ̀ ìpín àdílẹ̀ tọ́ì hátà á sì lè mọ̀ pé ìjọba tọ̀ rẹ̀ dáadáa nínú kọ̀bùlí kọ̀mplíìtì ni wọn kárí kọ̀bùlí láti ẹ̀mí ìlú làásà láwọn mẹ́ ẹ̀kan òǹtààdì nínú bàdí ẹbẹ̀ ló dáa sálámọ́ mẹ́bà ọ̀pọ̀ ẹ̀mẹ́jì ẹ̀yìnwá tó dáa ti kọ́kọ́ sálámọ́ kó tó nípa foríkanlẹ̀ ní ẹ̀mẹ́jì atúforíkanlẹ̀ tán atúwá ẹ̀yìnwá sọtúmọ́dá tó ní kọ́bùlì àti tọ́wárí kọ́bùlì yìí àti bàdí yìí àpapọ̀ méjèèjì òun la wá ń pè ní sùjúdù sáhàwì láńpẹ́ ní kí ni o à ń pè ní kí ni o àìwá ajẹ́ pé ìpé ní kọ́bùlì ìpé ní báàbí wọ́n so papọ̀ mọ́ sálámọ̀ táwọn sálámọ̀ ó yà rí èyí èyí tó wáyé pa àti kátó sálámọ̀ kọ́bùlì èyí tó bá ti lẹ́yìn bàtà sálámọ̀ àhádà wọ̀lùdà báàbù tá a fẹ́ kọ́lé ní ọ̀nà nínú àwọn àdíjì tó wá wá lórí ẹ̀ àdíjì àwọn àbá àwọn àdíjì tó wá lórí ẹ̀ àwọn àlùfáà pín wọn sí bí ọ̀nà mẹ́rin ọ̀nà mélòó ọ̀nà mẹ́rin àwọn àlùfáà pín wọn sí àmọ́ lórí àfáà wa oníkíra yìí ọlọ́mọṣẹ́ àbáwá sọ wọn ní ọ̀dọ̀ aláàmọ̀tò Maqdisi alayhi rahmatullah àwọn já rí àdéhìsì méjì nínú rẹ̀ àdéhìsì mélòó méjì sọ. عن بن سيرين عن أبي هريرة رضي الله عنه قال حديث لا تقول òun ló kọ́kọ́ narí ti irú ìṣẹ̀lẹ̀ yìí gbà tó ṣẹlẹ̀ sí anabi sallallahu alaihi wasallam muhammad ibn sirin ara àwọn àgbà kàbí ọ̀rọ̀ lọ tọ́lọ́wọ́ bá sì fi wọ́n di ẹ̀sìn mú àfa àgbà sí ní ibn sirin ibn sirin àfa àgbà rẹ̀ òun ló jẹ́ àmọ̀ pé ìmọ̀ táwọn wáyé ẹ̀sìn rẹ̀ o. Hmm? wọn ló ní ọ̀rọ̀ tẹyì wọn ló ní ní hàdà ilmu dí fàlẹ́yọ́dúrà àhàdókò àmàntà àkúdú bí ìlà ìmọ̀tẹ́ owó yìí tá ń kọ́ ìyẹsùn ni o wà mọ owó ẹni tó fẹ́ kọ́ ẹ̀sìn rẹ lọ́dọ̀ rẹ̀ wò dáadáa ló àpá rẹ̀ ọlọ́mọṣàbáwá kẹ́ muhammadu ní sèré yìí olówó àwọn àdìsí iwájú àtọ̀dọ̀ Abu Hurairah radiyallahu ta'ala anhu. Abu Hurairah ló wá darí sí ìṣẹ̀lẹ̀ náà ó ní pé. صلى بنا رسول الله عليه وسلم حين صلاة العشي. ọlá nàbì kírun ìkánú àwọn ẹ̀rọ ọ̀sán méjèèjì ànábì kì máa wọ̀. قال ابن سيرين. ابن sọ pé ọlá Abu Hurairah sọ ìrun tó jẹ́nu méjèèjì ṣé ìrun dúhúrì ni àbí ìrun asẹ̀ Ibn Sirin ni ṣùgbọ́n èmi èmi mú gbàgbé ó dùn pé kéwú tóun náà ké lọ́dọ̀ Abu Hurairah Abu Hurairah jọ mọ̀ sí ìkànnú àwọn àrùn méjèèjì Abu Hurairah wá sọ̀rọ̀ tó jẹ́ ṣé ìrun dúhúrì àbí ìrun asẹ̀ àwọn gbà tí mùsùlùmí ní fẹ́ máa kọ́ àwọn ọmọ kéwù tiẹ̀ olóhùn ọ̀ràn ti irú wo làbúrè rà pé nínú èdèèdè àmọ́ yóò wà fẹ́ kìtà tá a fẹ́ kọ́ torí gbogbo òun tó bá lè wù ú jẹ́ náà ìdájọ́ ni ó ṣe kí ni àmọ́ àwọn ìwáyà ní ìwá wà kápàkíyèsí ìjọjú wọn náà bá tó ń tẹ̀síwájú ní ìmọ̀ àwọn àkíyèsí ní ìwà tó ní bóyá búrẹ́ra gan ni òòyàn náà ìrun tó jẹ́ nínú méjèèjì àwọn ẹ̀gbà wá ní ìwà tó yẹnà náà pé ìrun asiri ni nínú ìrun méjèèjì fàálà kúlẹ̀ hàn asámọ̀ pé ìrun tó ti ṣẹlẹ̀ jọ náà ìrun gbáwó ní ìrun ọ̀sán ìrun ọ̀sán á sì wá sáàrin zuhur àbí àásùn Onígbà àwọn abẹ́ kí ní ọdún, inú zúrà tí ó á tùrù látà nínú ni rákà mélòó ni mẹ́rin onígbà náà bí ó wá kírun bá wọn bàtọ́lá bí náà rákà àti àdáyì bá kírun rákà méjì ó jòkó àdáyà kí ni wọ́n máa expect kó dìde lọ fún rákà ẹlẹ́kẹta kí ló wá ṣẹlẹ̀ lànàbí bá sára mọ́ àdáyì bá ti kínú ìsàlámù Anígbà tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀, Adébùwà Mùhammad sallallahu alaihi wasallam, ó bá ti dé kó mi ó ti kírun ó wá lọ bí igi kan níwájú mọ́sálásí mẹ́ fàtàkà àrẹ́lẹ́yìn àkẹ́ ànàmú gọ̀dùbá ayọ̀ ó wá rí láti ó fara ti egi yìí ka ànàmú gọ̀dùbá wọ́n ní bí wọ́n ti wojú ànábì ìjọ náà bí pé àkànábì ah, bínú sẹ́nìkan ni àwọn àlùfáà padà mú kẹkẹ jáde bí ọ̀rọ̀ ìdádìlẹ̀ insha Allah wọ́n ní bẹ̀rẹ̀ ànábì wá gbọ́wọ́ tó rẹ̀ ó gbé lórí tòsí

fàkàlù ìdáwọn wá ń sọ nípa àwọn jáde ní pé kọ́sùrọ̀ ti sọ́lá à ó dàbí pé ọlọ́run ti dínú kù fún wa o ìlú ni pé ìrún rákà mẹ́rin ó ti di rákà méjì ìdáwọn yìí ń sọ láàrin ara wọn nu. èyí ti sọ ń sọ bẹ́ẹ̀ ìjọba wọn máa sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ẹ̀kẹ́ẹ̀kì tá ànábì lè ṣe ní ṣèkì yẹn àbúwá lè gbàgbé irú ẹ̀ wọ́n bí ìdíbù lọ́dọ̀ wọn ni pé àbúrò ah, náà ní ìdíbù wa mẹ́rin ó bá tún ní méjì náà láàmọ̀ tí méjì náà ní gíní o láàmọ̀ tí náà nùnù so àwọn gbàmẹ́ a lè ṣùgbọ́n láàárín àwọn sàábé tọ́jọ kí ìwò yìí jọ náà àbúbákàrí lẹ́lẹ̀ ọmọ àrùn lẹ́lẹ̀ àwọn méjèèjì àpọ́nlé àti ìbẹ̀rù pé sábà lọ ní challenge àgbẹ̀rù yìí ìwárìrì ni mú wọn but àwọn náà mọ̀ pé something is wrong kankan ti ṣẹlẹ̀ àyẹ̀wò yìí méjì láti but àyíbá mú wọn àti ilé lọ rè é bá nẹ́bí sọ̀rọ̀ wọn àbí bá nẹ́bí discuss. ọlọ́kùnrin kan wá ń bẹ ọlọ́wọ́ gbọgbọrọ ni ọlọ́wọ́ kí mo gbé ọlọ́wọ́ gbọ́gbọ́rọ́ ọwọ́ rẹ̀ ti díẹ̀ ní ṣèdíẹ̀ ìtọ́ a máa ń pè ní pé alókọ̀ọ́tẹ́ máa ń pè ní zoyẹ̀rẹ̀ ìgbọ́ ọlọ́wọ́ méjì ní òní pé ọlọ́wọ́ gbọ́gbọ́rọ́ ìgbọ́ ayọ̀ olúwaláyà olúwalọ́dọ̀ àdẹ́rẹ́ ìṣọ́lá kọ́lẹ̀ àdẹ́rẹ́ ọgbàgbé níbi ìrún tó fi fún wa tán nísìnyí àmùkọ́sọ̀rọ̀ ti sọ̀ra àbí ìrún ọlọ́run ọba ti di ìkò fún wa ní kámọ́ sí mẹ́rin mọ́ kámọ́ sí méjì. ànáyọ̀ adalo. lam ansa wa lam tó kù sọ. lam ansa èmi ò gbàgbé nǹkan kan lórí ìrún ọ̀rẹ́gbà rẹ̀ bí o sì dínú kò méjèèjì ò tẹ̀lẹ̀ fàkàn ọkùnrin bá dáhùn olórí ẹ̀dẹ́ nígbà ní wọ́n tán kàràrà ó tán kàràrà bá lè lọ́sí fàkàn fàkàn abáyé lọ́sí ìṣẹ́wọ́n mi wáyé lórí ẹ̀dẹ́ ni wọ́n sọ fún adájọ́ báyé lọ́sí à ń tó dájú ní pé ọtí gbàgbé ọtí gbàgbé ìgbà wọ́n sọ bẹ́ẹ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam wà lọ báwọn èèyàn tí ń bẹ́jú kó pé àkàmà yàgbó olóòdó jẹ́ àyín ah, jẹ́mọ́ ṣe tí lórí àdé ní wí pé ìrù wa ò pé ṣé tó ní láka méjìlá ṣé bó ti wí ohun ṣé ó sì dìbẹ̀ gbogbo àwọn tó ti rùbà ní ẹ̀dá lórí bẹ́ẹ̀ ni o méjìlá sí lóòótọ́ méjì ni o méjìlá sí àtijọ́ náà ni o فتقدم فصلى وما ترك فتقدم فصلى ما ترك ايوه فتقدم anábísọ̀lá àlùsọ̀lá ó bá gbọ́ wájú padà fàtọ́lá náà tàbí ìta ànábì ò kí tẹ́lẹ̀ o káka lórí sókò àtẹ́lẹ̀wá ìgbò kí tán ò wá sàpẹ́wọ́rọ́ ìgbà tó kí oòrùn tán ó ṣe tàṣáhù ò wá sàlámà lẹ́yìn tó sálámà tán ó bá tó ṣe Allahu akbar ó wá forí kanlẹ̀ irú forí kanlẹ̀ tó forí kanlẹ̀ nígbà tó kírun tán a ní àbíká ní forí kanlẹ̀ gẹ́fẹ́ gùdùrú ti yíò lọ lẹ́yìn náà wá gbórí dìde padà láti rí ìforí kanlẹ̀ ó bá tún ṣe Allahu Akbar ó bá tún ṣe Allahu Akbar èdè ó tún forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì irú forí kanlẹ̀ tó forí kanlẹ̀ àbíká ló tún dìde náà lọ

ìtàmẹ́rìnbí hadithi aslon ìpìlẹ̀ ní ìpìlẹ̀ gbogbo ìdájọ́ta àtẹ́mọ̀ gbé wà ní lórí ọ̀rọ̀ sùjúdú sáà hadithi yìí wá kún kẹ́kẹ́ fún ẹ̀kọ́ tó pọ̀ tá a sì gbọ́dọ̀ bá gbọ́ yé àwọn ẹ̀kọ́ àkọ́kọ́ dákọ̀kọ́ mú jẹ́nẹ́rálì jáde tó ní pé àwọn ànábì ọlọ́run èèyàn bíi tiwa làwọn náà kí láti wọ́n èèyàn bíi tiwa làwọn náà wọ́n á máa dàbí báwa náà ti máa ń gbàgbé wọ́n á máa gbàgbé báwa náà ti wọ́n ti kí ni o báwa náà ti máa ń gbàgbé wọ́n pélé èèyàn jù wá lọ́wọ́ wọ́n pé níjọ ọmọ nìyàn jù wá lọ amóńtò ti bẹ́ẹ̀ ọlọ́run ọba sì ń jẹ́ káwọn jẹ́ fi máa mọ̀ pé èèyàn ni wọ́n ọlọ́run ọba máa mọ̀ fi kù sí wọn lára nínú àwọn ṣíkìmọ̀dẹ̀ sí ní pé ẹ̀fín ní ṣàṣejù lára wọn mo jẹ́ pé ìtọ́lọ́wọ́ bá wájẹ́ kó mọ bẹ lára wọn yìí ó dá wọn àmì náà tún wá máa ń wò bí wáyà tìlẹ̀ níṣì ọlọ́bọ̀sán fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ anábì ló wá kírun fún wọn jọ náà olówó á sì dàbí ìjọ wa tọ́ka anábì dàbí àbí òtọ́ àdéhùn ti jámọ̀ pé ó ṣe kínú òtọ́ ó sì jámọ̀ pé kìí ṣe nǹkan tó yẹ ká náà yíyan rẹ̀ àmọ́ anáwọn àlùfáà tí wọ́n á ju ọ̀rọ̀ yìí ó jẹ́ káwọn àfa mi ò yí mọ́ ó jẹ́ kí yàpa ẹnu káṣí yàpa ẹnu ẹ̀rí kan takò yàpa ẹnu ni ó jẹ́ kí yàpa ẹnu wá pé sáà nẹ́bí ni mo wá dàbí ká. ayé àwọn àlùfáà tí wọ́n ní ànábì máa ń gbàgbé kò sì sí tí ò lè gbàgbé kò bá jẹ́ tẹ́tán ní kó wá jẹ́ fún wa ó lè gbàgbé ẹ̀ kò bá jẹ́ ìtàn ni ó jẹ́ fún wa pé òun náà ṣe ti ẹ̀ lóun náà ṣe lọ́run kó jẹ́lẹ̀ níbi irun yìí ṣe pé tó ṣẹlẹ̀ níbi irun yìí nítorí wọn lé wá jẹ́ fún wa ó ti jíṣẹ́ ẹ̀rọ rẹ̀ bí òun náà ń kí ti ẹ̀ tó ṣe sínú tó gbàgbé fáwọn mínú àfáwà gbàgbé àti jẹ́ tó bá ní ó wá jẹ́ fún wa o àti ìtì ni ó jẹ́ fún wa kó náà ṣe ti ẹ̀ ìgbàgbé ni wáyé nu méjèèjì a ní tàbáwá rí tó àjọ gbàgbé bí wà nídìí samuel wọ́n ní yíò pé ìmọ̀ọ́mọ̀ ṣe ni ànábì ìmọ̀ọ́mọ̀ ṣe kó lè bá wà láwò rẹ̀ gbàgbé bóyá nítorí kó fẹ́ fi dáadáa fún lọ́lẹ̀ fún wa kébi eléyìí tí ànábì rẹ̀ kọ́ wa ní ìdájọ́ sùjúdù sáwé ni ló fi wá ṣe bí ẹni gbàgbé àmọ́ tálíbà ọ̀rọ̀ sá sọ́fẹ́ mọ́nà táwọn lè fún mi ní ẹ̀rí lọ àdíjẹ tó takò ọ̀rọ̀ yìí tó ẹ̀kọ́ gbọ́ àdíjẹ mi kálíwọ̀ tọ́pọ̀. àríwá gbọ́dọ̀ táwọn ẹbí lò pé làm ánsá wà lá tókùsọ̀ táwọn ẹbí ló máa parọ́ ní kò lè fi rọ́ sílẹ̀ àná lè fi rọ́ sílẹ̀ ó dì sọ kásíkóríkálì ní olóhùn ògbàgbé irun òsì dínkù because iná ìlẹ́bí bìlíìfù ni pé irun òun ti pé so ó rí conviction nẹ́bí là nẹ́bí fi sọ̀rọ̀ ṣùgbọ́n tó ní pé ó mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni ìwọ̀n ọ̀ká ló mọ̀ọ́mọ̀ ni nígbà tí tóní yà dé ìrìn ti déhùn anábí ọkọ̀ smile ní pé bẹ́ẹ̀ ni mo gbọ́ ń tọ́ wí ó yá ẹ wá ń sọ ń bẹ̀ káwọn ló kọ́ra wa lẹ́kọ̀ọ́ ó fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. Hmm? ìdí nu ló fa níjà aláàbàtú ibnu daqiq al-eid rahimahullah rahmatan wasi'a ńgbà àwọn gbọ́rọ̀ yìí ní hadha batilun qat'a pé eléyẹ mọ́ wulẹ̀ wádẹ̀ láti ọ̀rọ̀ tí ò lálàáfíà lọ́rọ̀ ọ̀rọ̀ tí ò ní kiri jẹmọ́ ò lálàáfíà nítorí pé àdébìsọ̀ láàtọ́lá já mọ́ náà wà kiri kó mọ́ ń gbàgbé ó dẹ̀ sọmọ́ tó bá ti gbàgbé ti pé alámọ́sá fún alágbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àti nínú àwọn àbá náà tán ni irú àwọn àti jù báyìí táwọn ìlú míì máa ń ṣe lọ gbà lẹ́nu àwọn ọmọ sọlọ́lá mọ́sá ti jù gbà lẹ́nu ànábì jámọ̀ tó yẹn ni kul ana basharun mithlukum yuha ilayya sọ́kúnlọ́ pé èèyàn bíi ti yín lèmi náà ìyàtọ̀ wa kàn ní pé èmi ń gba wáhà yìí ò ànábì lè ní èyí kú sàlẹ̀ rẹ̀. tọ́ àwọn mímọ̀ àwọn àlùfáà àwọn ní ìgbàgbé ànábì ẹja pín sọ́nà méjì lè àwọn àgbàgbé kan máa wáyé níbi iṣẹ́ tó fẹ́ jẹ́ fún wa níbi kí o iṣẹ́ fún wa ìgbàgbé tó bá wáyé ibi iṣẹ́ tó fẹ́ jẹ́ fún wa yẹn ìyẹn ni ká ní kò lè ṣẹlẹ̀ kébọ̀ sí níbi àwọn ìṣe tiẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ àbáwọn ìgbésẹ̀ tiẹ̀ ó pọ́síbù kí gbàgbé wáyé as an individual as personal ìgbìyànjú tí ọ̀tún mẹ́ṣẹ́ síwájú ọlọ́wọ́ eléyìí àwọn ọ̀sẹ̀ ìfẹ́ àwọn àlùfáà náà wọ́n ṣe kí ni àtò olórí ẹ̀ a sì nínú àwọn àlùfáà míì tí wọ́n ní òdodo ọ̀rọ̀ ní pé níbi méjèèjì ló pọ́ síbù kí gbàgbé ti wáyé wọ́n sì lẹ́nu wá mo jẹ́ pé a rí àlùkáàdì ẹ̀yà àwọn ní níbi mẹ́sẹ̀jì kánú ìgbà fẹ́ bìrì wà fún wa kò lè gbàgbé nǹkan kan lọ mẹ́sẹ̀jì kọtàlhápì ní sàhájàlá àṣùkọláàlá rẹ̀ rahmatullah àá fèsì lórí ẹ̀fẹ́ yọ kò sí ìjùmọ̀ òun fẹ́ lórí ẹ̀fẹ́ àkọ́lé yá ni ẹnu àwọn afá kò lórí ẹ̀fẹ́ kò lè ṣe ní sẹ́kì mẹ́sẹ̀ ní rọ kò sí ìjùmọ̀ àlùyọ àwọn ilá mẹ́ṣá àmà sanukuri uka akọ ní kéwú akọ ní mọ́ ọ̀tọ́ pa wọn yẹn àgbé méjèèjì fún ọ tàlà àtàǹkà tó sì ní gbàgbé rẹ̀ èwo lọ́wọ́ ní gbàgbé ilá mẹ́ṣá àmà àti tọ́lọ̀ bá fẹ́ ó bá ké tó wá jẹ́ pé aya bí náà tí wọ́n bẹ nínú Suratul Baqara aya one oh six olùwàní máa ń ná sáàkù mi ààyà a ó ló ń sì há a ní pa àyà kan rẹ̀ àbí ká mú ọ gbàgbé àyà kan ìlà ọ̀nà àti ìkọ́yìrì mìíràn àwọn ènìyàn àwọn àbí ká mú ìtò dàbí yìí lọ ìgbẹ̀lá àbá àti ajẹ́kó pọ́sibù náà ẹ tó lè gbàgbé bí mẹ́sẹ̀jì tó lè gbàgbé bí mẹ́sẹ̀jì ìdáwó dì mọ́ ni pé tó bá gbàgbé mẹ́sẹ̀jì kankan ara ìṣẹ̀lẹ̀jú ẹ̀ ìtọ́ bá ilé mú gbàgbé kí láti mú àáfún nìyí torí mẹ́sẹ̀jì òní gbọ́dọ̀ dọ́dọ̀ àwọn ọmọ ànábì àdámọ́ ìdí nìyẹn onífẹ̀ẹ́ ẹnu kan ò lè rí ibi sáásábẹ́ mọ́sálà yìí tí ẹni tí ṣe mọ̀ lórí ìmísìn kọ́wàá ní kó eh, mọ́ sí mòlúdí mọ́ kọ́wàá ní ẹ̀ alábìkẹ́ gbàgbé àti ìdíbà rẹ̀ fún wa ní ah, ìwọ lọ́wọ́ arántí kò gbàgbé báwọn ìgbà tẹ̀ wá lè gbàgbé wà máa ká àná rọ́bùkà nà sí ìyá wà máa ká àná rọ́bùkà sálùkù àdúgbò àlùkò àyè lóluwà wà yìí sẹ ní òun làwọn náà èyí tó bá lè ṣẹlẹ̀ sí wa ó lè ṣẹlẹ̀ sí àwọn náà àkọ́kọ́ nù lábẹ́ mọ́ṣálà lábẹ́ àdéhùn lábẹ́ àríyá àtijọ́ nǹkan ló kàn wọ́n lẹ́jọ́ pé ìwé wa kàn wá làwọn rẹ̀ ó ní tá a bá gbàgbé lórí yẹn tá a bá wo ìgbàgbé tó ṣẹlẹ̀ yìí nìkan ẹ̀rí pé kò ń ṣe immediately náírà lọ́nà ìrètí kí ló ti ṣẹlẹ̀ oníkálukú ti àwọn èèyàn ti jáde àwọn oníṣẹ́ ń lọ sí sọ́lá ní aláwọ̀ pé kọ́sí ti sọ́lá àrùn lójú dípò ìrùwà òkú ibẹ̀ ni mẹ́wàá kọ́nà ti ọ̀dá wà kí ló máwọn yìí náà rú bẹ́ẹ̀ àwọn afáàní tó máwọn sàábì ń rú bẹ́ẹ̀ ni pé wọ́n fọkàn síta nẹ́bì lè jàdé ìjà àwọn ẹrù ní kí rihanna school ti ṣẹlẹ̀ pé òfin ọlọ́run ti ti máa wá nù pé abẹ́rẹ́ tó lọ́ọ́ ni so àwọn sáré gbọ́ yé sí mẹ́tù wọ́n sáré fojú wo pàdánù wa Muhammad sallallahu alaihi wasallam ó gbàgbé níbẹ̀ ò fá ìdá ńlá kan wọn bẹ̀rẹ̀ fá ìdá àbò tẹ́láwà mùsùlùmí tẹ́lí trọ́ọ̀sì táwọn tàbí ní sàmẹ́lì o àmọ́ ní bẹ́ẹ̀ táwọn àfáàgbà ní ìlànà láti gbọ́dọ̀ mọ́ sọ́ra wa tẹ́lómi bá ti rá àfáà báyìí ó dà mí ọmọ tí ó nà lọ́mọ tí a tà lóògbà àwọn ọmọ tí lọ́nà àwọn àlùfáà wọn. káwọn àbá àbá ṣe kò ń wú ní èrò kò mú àpá àbá ṣe ní ṣéèkì ni òun ló èrò pé ó dà pé ìwáyà kan ló tún wà fún ẹtí lè máa ẹtí lè máa ṣẹlẹ̀ pé àbá rẹ̀ ṣe ní ṣéèkì ló fi kájú kájú kàdára ló yẹ kí a gbọ́dọ̀ mọ jẹ àwọn àlùfáà wa sípò màásù anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam màásù bò ní nínú kàbá ìlú dùnú àdúgbò àwọn ànábì Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì nígbàdégbà Muhammad sọlá èèyàn ní amáwọn tàbí òfin ẹ̀kọ́ kọ́kọ́ kan sí sí olùgbàlà lórí ọtẹ nínú ibi tí dọ́là ìṣúná máa ń gbà sáré wọlé sọ́dọ̀ àwọn èèyàn òun ní ìṣúná tó bá gbọ́ ọ̀dọ̀ àwọn àfa àwọn torí àwọn èèyàn ti kọ́kọ́ ní kíkọ́ trust wọ́n ti ní sí wọn tó tó bá ń ṣe nǹkan yẹn lọ wọ́n èyí tètè ronú sọ pé àbí kí ní ìpín ọ̀dá agbáàmà níbi kí ní ìwẹ̀wọ̀ tí tó lè bú sáàdù mọ́ sí agbẹ́pẹ́ ìṣúná ìrẹ̀lẹ̀ làwọn tó bá ń wà nínú mọ̀kọ́ọ̀mù páwọn èèyàn fi ní trọ́ọ̀sì sí lẹ́sìn gbọ́dọ̀ máa ṣọ́ra wọn wọ́n kọ́ lẹ́gbọ́dọ̀ lọ́sìn gbọ́dọ̀ máa ṣe kí lẹ́sìn gbọ́dọ̀ máa ṣọ́ra wọn torí pé ń tọ́ ọba ilé ti ṣe àti ń tọ́ ọba ilé sọba kí ló dìde ó ti dẹ́bílẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn à tí o bá wá dáná tí ó sáàtù ní kò máa mọ̀ síbẹ̀ tí ó bá wá dáná tí ó sì kò máa síbẹ̀ ẹ máa wọlé ẹgbẹ́ ta bá ń sọ̀rọ̀ pa súnà tàwọ̀fẹ́ àwọn mọ̀sáìlì kọ̀ọ̀kan tẹ́lẹ̀ bí ó bá kọ́ sọ̀rọ̀ báyìí ṣé ṣé adámọ̀ wà mọ̀ síbẹ̀ ṣé wákàmálì wà mọ̀ síbẹ̀ kí ló fà wọ́n ti ní tọ́ sí àwọn bàbá yẹn wọ́n mọ̀ pé èèyàn ni wọ́n tó bá lè mú àmọ́ nígbà wọlé lára àwọn àdúgbò ọlọ́ ìdá ìdára àwọn bàbá òun lè ó ṣe kí nù jọmọ́ yóò

tẹ̀mí ànábì inú ti lọ́nà àmọ́ lọ́wọ́ ọba yìí jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ kò lọ bẹ́ẹ̀ àkíyèsí ó lè lè yóò wà. tọ́ tọ́lá kíyèsí náà ẹ̀rí sọ̀tà náà ni wàá dìde kú ó ti lọ rí gbogbo mi ẹni pé wá nípa àdẹ́bí pé bí ẹni tí ń bínú wọ́n ní kìí ṣe ìbínú pé yẹn ṣẹ̀ tó ráàrin pé yẹn kọ́ ṣe gbọ́gbọ́ fún wọ́n ní bọ́ tí ìtọ́sẹ̀ ní bínú yẹn ni pé ànábì ó wà kọ̀ǹkọ́tìmù mọ́ ní ẹgbẹ́ bá ti gbígbà tó mọ́ náà wò pé kankan ṣàwọn ni but kò mọ́ kí ló ṣẹlẹ̀ ṣe ẹgbẹ́ ni na kí ni mọ́ ṣàwọn náà ṣe pé akẹ́jọ̀kọ́ ba mi, mí pé ó dàbí pé ní kankan wò kankan pé lára mi tí ẹ máa wo mo ti tàbí nǹkan kan ah kí mọ́tò mi ń kọ́ ìgbàgbé ẹ̀ ankatibu ń kọ ẹ̀rọ̀bà mọ́ á ní ìmọ̀ dáre ní ìnulẹ̀ tí wọ́n lànà bí náà sọ láàfẹ́lá ara ti sọ pé nǹkan kan ti ṣẹlẹ̀ nínú ìlú pọ̀pá tí ó mọ́ tó ṣẹlẹ̀ ló jẹ́ káà nábì olọ́ rẹ̀ gbó tí ogbó ní ìdúró ẹni tí ó wà kọ̀m̀pọ́tẹ́ tọ́tọ́ wa tẹ̀lá kéèsì bákan náà àwọn àrígbé ìrìnrújọ náà ṣé wọ́n tún bẹ̀rẹ̀ ní àbí wọ́n kọ̀m̀plìtì

ìmọ̀mọ̀ wa gẹ́sìn tó ṣẹlẹ̀ kò sí láì sí ká sọ̀rọ̀ fún àwa ní yorùbá lọ́mọ ọlọ́gbọ́n ọ̀sọ̀ yorùbá ah, ìmọ̀mọ̀ ìrún wa ti lé tí mọ̀mọ̀ bá yìí tèmi nígbà tẹ̀lé mọ̀mọ̀ wa confused ẹ ti sùhárùn láti wàhálà kò wá mọ̀ pé ṣe jẹ́ ìwí ni kó wo padà sórí ìjòkó ní àbí jẹ́ ìwí ni kó wò tí ìrùkú kò mọ́ sí tó ṣẹlẹ̀ níbi irú bẹ́ẹ̀ òsílà ìdíkásù nìyí àbíkáwá ní kó kéé bẹ́ẹ̀ sí ẹ̀kọ́ àti kírun tán àti sálámọ̀ irú ẹ̀ náà mọ̀ láàrin lọ́dọ̀ àwọn àtàwọn yìí a máa sọ ah, yóò pé o kò pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ ní lóòótọ́ àmọ́ yẹn à ń sọ nítorí ipa fẹ́ tún mo rò yóò ná àmọ́ nínú ah, ìpìlẹ̀ tọ́ àwọn àlùfáà mi wá ní kinní kan àwọn aṣọ nǹkan kan a ní náà wọ́n ní ẹgbẹ̀ wá wa tẹ́lẹ̀ ìbá náà dìgbò bí igi òwe kódò ti wọlé pé ó wọlé lọ́jọ́ ìpè jáde lọ́tọ́ wá bá wọn wọ̀nyí ni tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ káàkiri wa kò pé wọ́n ní tí gbogbo ń tá a fi ṣe nǹkan mi ò bá ti pẹ́ òun ni ká kọ̀ọ̀tínú rẹ̀ a ní àmọ́ tó bá ti lọ pẹ́ ó ti pẹ́ nítorí adúkíhùn láti dúgbò inú lè wá pé gbogbo ara lọ àhámọ̀ kálukú ti lọlé kálukú ti jẹun kálukú ti ṣe gbogbo ẹ̀ kálukú láti ṣe gbogbo ẹ̀mí lé àwọn àti padà lálàáfíà nì náà ni ẹ̀dáwò ká tó kí ẹ̀rí àṣírí o inú zúrì ìdásílẹ̀ tẹ́gbà mo délé mo máa ń rò pé kéré kan ẹ̀rìgbẹ́rẹ̀ ni ẹ̀yìn ìgbìnà gbogbo ìyìnà á ah, ti àfẹ́ kí ní fi ti ṣe lọ nínú ẹlòmínà ti máa ti ẹ̀bọ̀ kò bẹ́ẹ̀ látàrí sọ ààyè nínà òun náà pé ààyè nínà sọ bẹ́ẹ̀ náà tí ó máa ní ẹ̀sìn lóta ah, wà ní kẹ́ẹ̀lú gbogbo ẹ̀kọ́ lórí ọ̀rọ̀ àwọn àlùfáà ni wọ́n ní tó bá ti rí báyìí tó ti pẹ́ tó yìí àsìkò alákàrí yẹn tó wá rántí ìjẹ́ kí ló dé ẹnitori alifásùlù kọ̀dìtọ́ láà èyí tó lọ láàrin ìlú méjèèjì ó ti ó ti jìnà jù téyí tá ń sọpá lè mọ́ lérí tí ò bá jìnà ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọgbọ̀n ìṣẹ́jú bákàbàkà ha ọlọ́mọdé àkọ́kọ́lá gbọ́ yọ lọ bákan náà nínú tí a fi ṣe lálàyé fún wa lábẹ́ àbíyèsí ó ní pé gbogbo ìforíkalẹ̀ táwọn èèyàn táwọn èèyàn ṣe lórí sáré àti kọmùlí àti bàálù méjèèjì ò ní kọjá àforíkalẹ̀ méjì foríkalẹ̀ mélòó àforíkalẹ̀ kíní àǹdè àforíkalẹ̀ kejì àṣìṣẹ́ni àǹdè kí làbọ̀ wá wí bẹ́ẹ̀ níbi ìforíkalẹ̀ alákọ̀ọ́kọ́ àti ibi forí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì kéwò là máa ń ké mbẹ̀. ìdáfẹ́ ó lè rọrùn dáadáa tá a bá forí kanlẹ̀ lórí ohun tí la máa ń ké gbogbo tá a máa ń ké bí forí kanlẹ̀ ẹ̀hún gbogbo ẹ̀ náà là máa ń ké bí sùjúdù sàhà mẹ́ta ẹ̀ láwọn o gbogbo àmọ́ ń tẹ́bi ìforíkalẹ̀ ìgbàgbéhùn àìforíkalẹ̀ ẹ̀rún òun náà làá mọ́ ń tẹ́bi ìforíkalẹ̀ kọ̀bùnì àbí ìforíkalẹ̀ ee tó yé báyìí jọ náà sọyìn. bákan náà ìforíkanlẹ̀ ìgbàgbé tàwọn yìí a tún mú kíní kan bí hadith wọn. ìforíkanlẹ̀ ìgbà wo la nábì tó ṣe àdáhùn wọn fáwọn àárín ìrún ló ti ṣe ní ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní tán àgbà òun tó ṣe òpin tàbí ìparí ìrun pátápátá ló tó mú ìforíkanlẹ̀ wọn. àwọn àpá àwa méjì ni pé ìdí tí ìforíkanlẹ̀ yóò sì máa wá níbẹ̀rẹ̀ ni pé àyíbá mọ̀ àyíbá mi nínú àyíbá mọ̀ ìfò èèyàn tún lè gbàgbé nǹkan mìíràn ìforíkalẹ̀ mi ti ń jẹ́ bẹ̀rẹ̀ ìwọ́n sáré ìforíkalẹ̀ náà kàlá kọ̀kọ́ ọ̀tá bí lọ́dún ṣe tùlú ìlú sáré ọdún ìforíkalẹ̀ níbi àmì ọdún gbàgbọ́ pàgbé náà kẹrẹ kẹta ọdún ìforíkalẹ̀ ọ̀hún ìforíkalẹ̀ ó ti rẹ ní a bá lè wò gbàgbé akọ̀wọ́ra ìforíkalẹ̀ á ti ṣe kí ni á ti gbé lẹ́ẹ̀kan náà. àlùbáyà ló wà lọ. òṣèlú ti máa ń sùn náà. ìlú wa ọkùnrin wa wà jù lọ ní ṣòro dọ́ì a ní tó bá ṣẹlẹ̀ ipé ìmáàmù dáràn ìmáàmù sí ní ọ̀daràn ẹnìkan wá dé màsùbúkù lòun kí mo gbé náà màsùbúkù àti ṣe ń tán pè ní màsùbúkù fún wájú ọ̀rẹ́ tánilẹ́ màsùbúkù الثاني المسبوق تفضل ايوه ẹni bí pé wọ́n ti ń kí òun lọ bí ara kẹyọ kan wọ́n ti kí kó tó kò tó dé àwọn tí wọ́n ń jọyìn lọ́wọ́ àwọn tó máa ń gbọ́mọ́ tó wọ́n ni alìmọ̀sífò alìdíwọ́gbé káwá tí mọ̀sífòkù ni ìmáàmù wa dáràn masibúkù yìí bóòlù owó ti fi tiẹ̀ àwọn nínú àwọn àlùfáà fún márùn lè kó dúró di ìgbẹ̀yìn ìrún tiẹ̀ àwọn náà àbá ní ń pípé ìrún tiẹ̀ tó ń kírun ní àsìkò tó ń kírun lọ́wọ́ tí ìmáàmù bá ti fẹ́ ṣèforí kalẹ̀ ní àbí kọ̀bùlí lápẹ̀jú ìjẹ́ ìwé kọ̀bùlí wọn ìsálámà wọ́n ní kóhun náà ó ṣe forí kalẹ̀ kóhun náà ṣe kí ni ó ṣe forí kalẹ̀ ìwọ̀n sáníbà àbí ní iṣẹ́ kóhun ọkọ̀ sálámà kan tó ṣe tó má ti lọ rí sálámà olóò ti parí ìrùn kò gbọ́dọ̀ ṣe kí ni ni yóò wá dúró títí di ìparí ìrun àríwá ní pé kọ̀bùlí ló ṣe náà tó lọ sí pẹ̀lú imam tó nígbà mọ́ òtí sálámọ́ ní ìjọ́ nìrí pé yóò sì ti túnṣe náà àwọn àwọn àgbà ìwẹ́ yóò wá sílẹ̀ méjì ní wọ́n níbẹ̀ tàkọ́kọ́ tó ṣe kéde pó ti tán ọ̀rọ̀ tiẹ̀ ó fi ṣe kóhun sí ìgbẹ̀ lẹ́yìn imam pé wọ́n kẹ́kẹ́jì tó ṣe ohun ó fi ṣe súnà torí súnà ní pé ìgbẹ̀yìn irun làá tó máa ń ṣe sùjúdù sàhà ó sọ̀rọ̀ ní sùjúdù àgbè ìgbẹ̀yìn irun làá tó máa ń ṣe ó yẹ báwo ta ní sọ́ra yìí ìwọ̀n ìwọ̀n àtọ́tọ̀ àlàyé tí mo ṣe níṣẹ́ لماذا لم يسنة كيف لم يسنة تفضل ده بابا بابا بابا بابا بابا بابا بابا ọ̀ ní jẹun lára mi. náà. báyìí tí àwọn máa ti pọ̀ sí yóò bá wọn ti pọ̀ sí nígbà yìí tó wá wá parí ìlú díẹ̀ tó tẹ̀ tó wá mú ti pọ̀ sí yẹn wá lórí ẹ̀sùn sílẹ̀ sálọ̀wọ́ sujúdù sàárọ̀. هذا قال به بعض أهل العلم أو ليه ما كانوا صباحا ọ̀rọ̀ sí wàwà jíì ó wà sí ìjọmọ́ ọláwà táyì ìgbàwó làáwà máa ń ṣe kọ̀wé ìgbàwó sì làá máa ń ṣe bàárí lẹ́jì ẹ̀kọ́ wa tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ bá sì mú nígbà tí wọ́n sọ̀rọ̀ ìbáwọ̀

sarki mu ba ba wada wada ko se so bi o gboro ma sọ pé sa mi o so gboro ma sọ be mo láti ni eh ya a ile ni o go ti le do ti le mo ti ba ti wa ke tayi ma'agara iyo nas àwọn ẹlòmíràn àwọn àgbàlagbà máa bínú àwọn àwọn jẹmọ́ àwọn jẹmọ́ ìtẹ́lẹ̀ lò tọ́lá tó bèèrè ọ̀yà àgbàlagbà lọ́wọ́ rẹ̀ yóò kọ́ bèèrè ọ̀rọ̀ àwọn tẹ́lẹ̀ náà jòkó yìí. ìgbà wo là á máa ń ṣe kọ̀bí ìgbà wo là á máa ń ṣe àwọn àlùfáà àkọ́kọ́ mọ̀já àmọ́ sí nìkan gbogbo ọ̀rọ̀ tí èèyàn ti dá lórí ìrun èyí tó pàtàkì in tó pàtàkì ó ní kọ́ ṣe sùjúdù sàárì kọ̀bìlíyàn áó bàdìyàn kọ̀bìlíyàn áó bàdìyàn ọlẹ́rùnkún ni ó àbí ọdírùnkún sáti ṣe sùjúdù sàárì tọ́ ìgbà ó wà ní kọ̀bùlí dáàjù ìgbà ó wà ní bàádì dáàjù ìgbà ọ̀nà àbá àbọ̀ wọn fàmọ́ra wọn lẹ́nu alìmọ́mù ṣáàtì ẹ̀yẹ rahimahullah bàdá wọn sọ̀rọ̀ tí wọn àwọn ní ẹ̀rọ dára nínú àná gbogbo sùdúdù sáwì rẹ tọ́ bá ti kọ̀bùlà sàlà kí ni ọmọ ṣe kọ̀bùlí ni ọmọ ṣe lọ́jẹ̀ gbogbo sùdúdù sáwì tọ́ bá ti kí ni ọmọ ṣe lọ́jẹ̀ ọ̀gbìn ìgbàgbọ́ àníbó sọ̀rọ̀ àbúrò àníbá lọ bí pé gbogbo sùjúdù sáwì rẹ̀ tó bá máa ṣe bàdà sàlà kí ni kó máa jẹ́ bàdí wọ́n sáà máa ṣe bàdí lọ al-imam malik ibn anas rahimahullah àfa àwọn aláfíìsàn ìgbà àfa àti wọ́n wí àfa àwọn ni ìdàkánà lè mọ́kùsìn kálá dírùkù ní fàhúwà kọbìlẹ̀ sàrà kí ni yóò jẹ kọbìlẹ̀ wà ìkẹ́lẹ̀ sí ziyada kálá lérùkù ní fàhúwà ba'da sàrà kí ni yóò jẹ ba'di lọ́wọ́ ṣe mẹ́mà ní fífún wa ní pírísípùlù ẹ̀rí pé yóò làwọn bàbá wa máa ń kọ́ wa láwọn mọ́sálásí wa kí ló fà màlìkíyà làwọn bàbá wa ọlọ́mọ́sàbá kẹwọ̀ọ́ orí mẹ́jọ àbí mẹ́rin iná ìlẹ́sì tọ gbogbo wa lé lórí abẹ́gẹ̀ èso ojú kan tó wà ní ìdàkọ̀dẹ́ka mọ́nà tí wọ́n ni ó wà á dé ọ́ wà á ti délú mi ọ́ wà á di fi wọ́n sí bẹ́ẹ̀ ó dàbí àwọn ọmọ ìyàwó àkàn tó ń bẹ láwọn òkè òkun gbogbo ọdọọdún náà máa ń pè wọ́n máa lọ yíbi ah, pé ìjọ alákùnrin ha àwọn màlìkí ló ní ẹwò tó dínkù ẹwò tó lékún pẹ̀lú màlìkì rahimah allah àwọn israel láti wo consider àwọn ahadith tó wà yẹn ṣe ẹ̀fẹ́ bí yí ta kà lọ nífẹ̀ẹ́ kọbùlílà náà bí ti ní àbí báàdì báàdì ẹ̀yọ̀ ó lérùkù ní àbódìrùkú ó dìrùkú ní àbólérùkú

ممتاز ممتاز ممتاز بارك الله فيك هذا فقيه هذا فقيه جنبوني استنباط للاغبارا اما فاوا انكو اكو اكاتو مو ona abisaku to so aba ko yilo lo بارك الله فيك ó lérò fún mi ẹni kíkọ́ àfẹ́ mú ìdíwá ó ní torí pé ìgbà tó ti ní ìjìyẹ̀ sí lòdìṣe sálámà yẹn ti lékún because yìí tá a rò kó dínkù yẹn ó ti padà mú wá ó kò tí ì yé o ó fi rákà méjì ó sálámà ṣe pé ìtàmọ̀ sọ́dọ̀ ni pé ni pé o àbí tí pé yẹn a padà wá sí méjì nìkú ó ti wá sí tọ tó wá kọ́kọ́ ó wá lé àbí ní jẹ̀mọ́ ó ní ìtànkè ní mọ́nà bárakàlá fi jẹ́ abdulkadir ọlẹ́rùnkún tọ́yì ìdí ànábì tí wá lẹ́rùnkún ìkí ló ṣe mẹ́ kọbùlí ní àbíbáàdì ayọ́wà ẹ̀rí ìbọn mọ́lìkì rahmatan wàṣà hadith ẹ̀rẹ́ kejì tí ń bẹ́nu tíra wọ́n dí òkú lẹ́ àbí tẹ̀wádẹ́ ọ̀záàfún sáṣẹ́ bẹ́ẹ̀ kí ni wọ́n ṣe kọbùlú ṣe afárí kan ó yá afárí àṣírí عبد الله بن بحيرة وكان من أصحاب النبي صلى الله عليه وسلم قال عبد الله بن بحيرة إما وصحابي النبي محمد هو إما هو أن النبي صلى الله عليه وسلم صلى بهم الظهر أنا النبي كي رضوه هو هو صحابي جونا فقام في ركعتين الأوليين إذا كي ركع نجي على قوقوتا كيلو يا قوتنا كوتو قوقوتا ọlá nẹ́bí kan dìde ni kò jòkó àtáyá alígbà náà nẹ́bí dìde àwọn èèyàn náà òun náà bá dìde pẹ̀lú rẹ̀ títí ìlà nẹ́bí fi parí ìrun mi àwọn èèyàn wá retí kó sálámà kò wá sálámà ó bá tún ṣe Allahu Akbar lórí ìjòkó náà ó bá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì sáájú kó tó di kó sálámà ó ṣẹ̀ṣẹ̀ wá sálámà lẹ́yìn àlọ́yà nù wà ní kí ló ṣe bá ní kọ̀mùlé àríbà àbí ó dìrùkú bẹ́ẹ̀ ní àbólé rùkú kí ó dìkú bẹ́ẹ̀ àyíwá àjòlóòsù tẹ̀sà kò jòkó kò sì ṣe àtàrà àlọ́yà nù wà ní yìí lọ́gbà pé kí ni ẹni bá nàbí ò padà wọn wọ́n bá wọn lọ bẹ́ẹ̀ bọ́ọ̀tù mọ́ bá lọ ká níbi lọ sí rántí ìbọn sílẹ̀ máa gbọ́wọ́ kó lẹ̀ lọ rántí jòkó ṣàtara kò sọ́nà wọn lọ àwọn tó wà ilé mú ẹ ti dórí ìbò lọ rántí ah mi ti tọ̀ṣáwò mọ́ padà mọ́ kí lọ́ máa ṣe máa bá wọn lọ àkàtàwùdù ah, àtàyà kan mọ̀ ti dé lóòrò ní àdínkù sáwí náà nù sùjúdù sáwí lọ́bí ṣe ní lọ́bí gbé níbi irú bẹ̀ sílà mẹ́bí wá ṣe kọbulí dàbí bàbí ọ̀rọ̀ mọ́lìkì ń jọra wọn bàbí òmọ jọra wọn bọ̀ àdáhùn jọmọ́ ń jọra wọn bọ̀ tọ́yì tọ́yì tó bá ṣẹ̀kí méjìlá ní mọ́lìkì lọ́dọ̀ ní àti lọ́dọ̀ ìmọ̀ màá sọ̀rọ̀ adẹ̀sílẹ̀ àbíkì méjì fún méjèèjì àìpé nínú tó lè mú wa dá nìtò àlékún àbí àdíkítùmí àdíkù ẹjẹ́ asáré mú àdíkì méjì kan wá sí kálẹ̀kùn ẹjọ́ ẹjọ́ iye Awa rákà ẹlẹ́kẹta ló ń kí lọ́wọ́ yìí ni àbí rákà ẹlẹ́kẹ abẹ́lẹ́kejì bí a bá ti ní kí ni yóò ṣẹlẹ̀ Abu Sa'id al-Khudri radiyallahu anhu fàáyé sọ́hábà tẹ̀gbọ́n ó gbé bàbá ọ̀rọ̀ ó là lẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam sọ pé idha shakka ahadukum fi salatihi idha shakka ahadukum fi salatihi oníṣẹ́ni kọ̀ọ̀kan nínú yín bá ṣe ìlétí lórí ìrọ̀ rẹ̀ falami yẹ́gìrì kan sọ̀la kò wá mọ iye tó ń títí sàlẹ́sán àbàbà mẹ́rin ló ń kí ni àbí mẹ́ta àkùnrin jù anábìlẹ̀ sọ̀tọ̀ náà ti falẹ̀ yẹ́tọ̀ ṣiṣà iye méjì tó ti ọ̀hún tí ẹgbẹ́ ìsìn máa ń dáhùn sí pé mẹ́ta mo kí ni àbí mẹ́rin ìkan ṣúọ̀ ní méjèèjì èwo ló ṣúọ̀ ó ṣúọ̀ pé kẹta ni bọ̀dí tí ò ṣúọ̀ ni pé àbẹ́lẹ̀kẹ̀ ìwà ni àbí èṣe anábì ni kọ̀ǹkúlùdù pé mẹ́ta anábì tó bá kọ̀ǹkúlùdù yẹn tó mọ̀ yẹ́ dùdù sàdìdàtẹ́ kọ́bùlẹ̀ ẹ̀yìn òṣàlẹ̀ kọ́ tó wá sálámà forí kalẹ̀ lẹ́nu ìlú ẹ̀rẹ̀ kí ló mú ti fa ìdá káàna sọ́là khamsan ká ní pé ìrun rẹ̀ padà wá lọ rí jẹ́ márùn-ún ẹn kò sílẹ̀ ìdí àlékún orí ń jẹ́ fún ọ àlékún orí ṣégin ń jẹ́ fún ọ káwá ní mẹ́rin náà ló padà wá kú sí ìgbà tó ti dúró lórí èyí tó dájú náà ẹ ó dà ọgbẹ́nu tìtánì ojú náà nìtọ̀rẹ̀ olùkọ́rọ̀ náà ní iye méjì nísìn kí láàmẹ́bí ní adìsánà rẹ̀ kọ̀bùnlé iye méjì ní ìtùwà mẹ́nu iye méjì tó pé bá ní ṣe méjì yẹn nǹkan tó padà wá já rí aláìjì pé àà ah, ẹlẹ́sẹ̀ sábò tí bí i àyàkan mẹ́lẹ́gbẹ̀wà tá a ti kọ̀ǹsítà padà gẹ́ẹ̀sì bóyá kankan lásán ìpara àwọn ti abdullahi bin masoud abdullahi ẹ bá wúra wọn náà nígbà muhammad sallallahu alaihi wa sallam ni wà ìdá ìṣẹ́kẹ̀ àhàlùkùn fi sọ̀lá àti sẹ́ni kankan ní bá ń sí ìwòlọ́wọ́ tó bá ní èméjì lórí yẹn fàlìyàtà harrọ̀ sọ́wà fàlìmáàdá fàlìyàtà harrọ̀ sọ́wà kó wá bóun ṣe fẹ́ mọ ìwòlúkọ̀ rẹ̀ ti nu iyèméjì nínú ó ti rò pé mẹ́ta ni àbí mẹ́rin anábì tí wọ́n ti try láti mọ̀ yí tó correct fàlùyò sí mà àlè orí ẹ̀ ní kó mọ ìmúlẹ̀ lórí ẹmọ o súnmọ́ tó bá parí ìwọ̀n yìí sẹ́lẹ̀ kó wá sálámù súnmọ́ yẹ́ sùdúdú sábìlàtẹ̀ kó wá forí kalẹ̀ ní ẹmẹ́lò ẹmẹ́lì kọmùlínú àbíbà rẹ̀ tọ̀ ayẹ́gẹ́ níbi iyèméjì nìsìn adẹ́rì tó gbé kọmùlí wa adẹ́rì tó gbé ṣe ẹgbẹ́ tí mẹ́lìkì ìjọ mú wa ní pé ìrún tó bá níkú kí ló ní amú bàdí ìrún tá a bá dínkù kí ló ní amú ìgbà imam ahmad ibn hanbal ahmad ibn muhammad ibn hanbal rahimahullah imam ahli sunnah wal jamaah àfáàzà imam ahmad ní ọlọ́run ìdára ilé àmú ó nẹ́bí kí ló mú wa a ó ní ẹjá lọ wà àwọn àyè ibi tá ànábì ti forí kalẹ̀ bá ànábì bá tí yóò bá ti ṣe kọ̀bùlí ẹ máa ṣe rí o mọ́ ìtọ́ ní olóògùnkùn ó ṣe kí ni ó dìrùkù ibi ó bá ṣe kọ̀bùlí ẹ ṣe kọ̀bùlí ibi ó bá ṣe bàádí ẹ ṣe kí bá ànábì ti ṣe ìmáàmù ahmadu sọ̀yọ̀ àwọn fọ́nà àdífì ni àwọn hanabila àwọn wá ní àtẹ́kù yìí ní ìkanu méjèèjì gbogbo ọ̀ṣẹ́ kọ̀bùlì mo sì wọ́ ṣe bàbí amọ́láwọ̀ àlám àwọn àtúwà ní ẹja owó ẹni tí ń kí ẹ̀rù nígbà ní kó mọ́ lọ sọ́bí dáadáa ìṣẹ́ kọ̀bùlì àti bàbí ilẹ̀ ní bá mọ́ tó bá ṣe wùnú àbí tí ò tíra bá ń kà lówó ní ká ogun ta tí ń wùí nìṣù ó ti gínú ó ti gbọ́yé pé ìdè gbọ́yé àfáà bí ìjọ tí ó bá kà gbọ́ngbọ́ ní sàlàyé aláàláwọn ọmọ ìyàwó àkọ́tọ́ nígbà tí bí àwọn òòrùn ní bá yẹ ká tíra ọ àmọ́rọ̀ ẹ̀sìn yìí ó yé wọn yíò làwọn tó bá ń wá lójòkó mọ̀ báyìí tán sì mọ̀ tán ṣe pẹ̀lú àwọn ìjòkó báyìí

táwọn tọ̀tọ̀ ọ̀rọ̀ fáwọn àtàwọn ìròyìn àti ìmáàmù àdínà ọ̀lá àtàwọn ìṣẹ́jú wa àbá àwọn abojú àwọn àbá àbá tó ní kọ́ mọ̀rọ̀ pé wọ́n ọlọ́mọṣà fún aláǹkọ̀ ìwọ̀ rẹ̀ ló fi jẹ́ sí àwọn ìdìkú báyìí ló ń dà sí náà tó bá ti ń gbọ́ sàjálẹ̀ náà tó bá tọ̀ ọ̀rẹ́ mẹ́rin sórí láwọn fún gbogbo aṣọ́kọ̀ yẹn ṣẹ́ni tí ò bá rí àlàyé dì mú àwọn ìyàwó aláta àwọn ìyàwó ẹlẹ́ran àwọn àti wa ní ìrẹsì ẹgbogbo léwò lè yí o ẹgbẹ́ àwọn yóò sáàtì ṣe sùjúdù kí ni sùjúdù sáré ọgbọ́ gbọ́dọ̀ burúkú ọtí tí kọ wá lọ́rùn bá sùjúdù sáré ààrùn òbúrú yóò ṣe kínú òbúrú ọgbọ́dọ̀ sáàlì máa kọ̀ wí ọtí gbọ́dọ̀ lè máa dákùbá tí sáré látàrọ̀ ṣé ààrẹ tí ò tí máa kọ̀ bí àti bàbí báyìí ha ti àlàyé ìkíyà tó ìjọba tó wà mọ́ tó ìyá sọ́mọ̀ ṣe ìdí lọ́jọ́ ìkọ́ṣẹ́ rẹ̀ tura àlàyé ó yẹ kó yé kàlùkù ọlọ́mọṣà fún wa ní àgbọ̀nyé ọ̀rọ̀ rẹ̀. fàálà kúlì ha ẹja gbà pé àwọn ibi tá àdínlẹ́bì ti ṣe pọ̀ bìlíù àti ibi tá àdínlẹ́bì ti ṣe bàájì ẹ̀dá kò jàmá ànábì ṣe é ṣẹlẹ̀ òṣọ́ ní kí ni ọ̀rọ̀ tí wọ́n láwọn àpò àlù àwọn tó wáyé bá ànábì ṣe ni tó kọ́ wa lẹ́kọ̀ọ́ tẹ́lí àtọ́mẹ́ láàrin káànẹ́bí ó fi ọ̀rọ̀ ẹnu kọ́ wa lẹ́kọ̀ọ́ àti káànẹ́bí ó fi ìṣesí rẹ̀ kọ́ wa ní ẹ̀kọ́ ṣẹ́rí ìntànẹ́bí bá fi ọ̀rọ̀ ẹnu kọ́ wa hmm? a máa mú tó jọ́ra èèyàn bẹ́ẹ̀ a sì máa mú tí ò jẹ́ but inú ẹgbẹ́ ànábì fi ìṣe sí kọ́ wa ni àrímọ́nà yọ́mẹ́ tí ó fẹ́nu sí aka ọ̀dáàbù pé a bá ànábì fi ṣe kìíní ni kí ni dáàmú lẹ́jọ náà sunnatul mustahabba onye làwọn afáà ti padà ní resolution lórí pé ọ̀rọ̀ kọ̀bùlé àti bàbí gbogbo ẹ̀ náà ló gbé ara wọn àwọn kan sára ti wo èwo ló dáa jù èwo ló pé jù èwo ló wà afdal albayanu àyà ìyẹn ló wà ní al-muharram tí wọ́n ní wa yajuzu as-sujudu lis-sahwi qabla as-salam wa ba'dahu wa qablahu afdal sùjúrù sáwí a lè ṣe kọ́bùlà sàlám a lè ṣe àmọ́ kọ́bùlà sàlám ló wà sí abdul albayan wọ́n wọ́n agbọ́dọ̀ tó pàṣẹ ìsì ara wa lórí àwọn àlámọ̀yọ́ ọ̀rọ̀ tọ́nà bó wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ó ní pé àwa mahmoud táǹkì lẹ́yìn imam agbọ́dọ̀ sọ́ra ní ìdọ̀kan kí nìkan ìmáàmù táǹkì lẹ́yìn rẹ̀ tó bá ṣàṣìṣe táwọn adẹ́mọ̀ kó ṣe é àṣìṣe àìmọ́tẹ̀lé mẹ́wọ̀n àpàkèsì ẹ̀ àyàfi yìí tó yẹ pé tẹ̀lé àbáṣe tó bá ti kọjá mẹ́ kó náà padà mọ́ àwọn náà lọ ìlú ìsàsọ́lẹ̀tọ̀ pé àpò níbi ṣàtáyá ó wá dìde ó ti dókè ṣùgbọ́n láìwá kò wọ́ọ̀tù mọ́ kí láti alọ̀rìbá alọ̀rìbá kí mo pé náà alọ̀rìbá àmọ́ nísìnyí ìmáàmù wá lọ lérùkú akílákẹ̀ẹ́lẹ̀ kẹrin ó yá jòkó àwọn jòkó ìmáàmù bá lókè kàrí subhanallah tí wọ́n bá tí sí ní kóhùn náà ṣe kò padà bí máàmù bá gbọ́ tó ẹkùn bí òun náà rò pé kò ó wá dáwà náà lójú pé ah, ah, wọ́n ní káàkùn káàkùn káàkùn kí ni jọmọ́ because owó lẹ́tíùs iwájú ọlọ́run pé èèmọ̀ pé ó ti pé mọ̀ ìwọ́dí wọ́n mọ̀ pọ̀ ti pé kì á ṣe wá ń di márùn-ún kọ́wá ní ẹgbà ìmọ́mú ògbọ́ ni àá tọmọ̀ pé rákà mẹ́rin ló yẹ kọ́ sí inú orí ògbọ́dọ̀ lé inú ògbọ́dọ̀ ṣe kí ni jọmọ́ ògbọ́dọ̀ lé bẹ́ẹ̀ náà ni ìmọ́mú dìrùkù nídìí ó wá sálámọ̀ tó kí rákà méjì lọ wá sálámọ̀ ìwọ ògbọ́rọ̀ sálámọ̀ ọmọ yẹ subhanallah ọmọ yẹ kí mo gbélé mọ́ subhanallah ìyẹn ni wá wọ́n pé àwọn sọ̀hábà wọ́n sálámọ̀ pẹ̀lú ànábì lẹ́ẹ̀kan tàbí àwọn microphone ilẹ̀ ogun ẹ̀lẹ́ẹ̀kẹ́ pàdé ọlọ́wọ́ sànà àwọn sọ̀hábà gbíwánù láàrin ìṣọ́ pé àwọn náà ṣe bí wọ́n tẹ̀lé ànábì ìgbà ànábì sálámà rákẹ̀ ẹ̀lẹ́kẹ̀ tí láwọn náà ṣe wọ́n sálámà aláyé ìtọ́rọ̀ tàwọn sọ ábà ní pé ìsálámà ti wọn àwọn ò sálámà ń sálámà pé wọ́n mọ̀ pé àwọn fẹ́ dínú àwọn ń rò pé bóyá ìrun ti dínkù látọ̀dọ̀ ọlọ́run wa tó jẹ́ pé ìgbà tá ànábì dúó lé lórí ó ní àwọn náà tẹ̀lé ìdánàbí dúró lórí ọláwọ́n náà tẹ́tí òníwọ́n tẹ̀lé ìdí ni àwọn sábà tó wà láàrin níbi ọ̀rọ̀ wọn lẹ́nu so ìwọ́n tí wọ́n bá mọ̀ sí ìrùwọ̀ òpé tó ti sú ọ̀fọ́ ìwọ́n mọ́ sàlámà then àsìkò táwọn sábà wá yìí ti sọ̀kalẹ̀ so bá ṣe rọ́ wọn wọ́n bá ṣe ronú pé àbódíkù ni àbólékù ni ó wọ́n ẹni pé tó rí àdéhìn náà tóun náà padà láyà gbólóhùn tóun náà wí ni pé àkọ́sùrọ̀ tó sọ̀rá amnesty wọ́n ti dínú kò fún wa ní àbílẹ̀ ànábì lọ́gbàgbé wọ́n á fọ́ ìrìsì wà yóò sọ̀tà lẹ̀ mọ́ ẹ̀rí bá wa dánú ẹ̀wò kọ́ ẹ̀sìn mọ́mù kí láta méjì ọwọ́ àmọ̀ pé òun ò tètè wọ́n ra ẹ̀jẹ̀ sálámà ní kàrà lọ́dún sọ fún ìmọ̀mù á ní ìrù tiẹ̀ ti bàjẹ́ wọ́n tún ìrù tiẹ̀ sí olè bì kí mọ́mù sálámà ìwò òní sálámà

so ní ìrùbẹ̀rún àníṣẹ́jú ní àníṣàlámà subhanallah ìdáàmà sí tí ó bá gbọ́ yé pásọ̀ yìí tí ó gbọ́ bẹ́ẹ̀ náà tó bá ti lérò kú lọ àníṣẹ́lẹ̀ o ẹni báyìí lè dọ́rú ẹ̀wò tó tún rẹ̀ sí tí mọ́mọ́ bá wá gbọ́ náà tó takú ọ wá ṣe ìgbésẹ̀ kan à ń pè ní mọ̀fárọ̀ kọ́tùl ìmá kí láfẹ́ mọ̀fárọ̀ kọ́tùl ìmá ìyọra rẹ kúrò lẹ́yìn ìmáà kí ni túmọ̀ èèyàn yọ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé ọtí sọ fún máa ń pè á ṣùhánàlá àwọn bàtàlá wọn láti ẹ̀rẹ́ àwọn ẹ̀tún sọ fún kò gbọ́nà níbi ìwọ́n ti jòkó ló tọ́ ṣe ìpàtà ajé ògbọ́n ìwọ máa kọ̀ntínú irun rẹ lọ ọfà rọkọ ìmọ̀ mọ̀ mọ̀ wá dáhùn rẹ̀ sí ọtọ́ ìṣàlá àmọ́ yóò tí mọ̀ ń bò bá gbọ́ ní o àní ọ̀fíṣà gbígbó kọ́ wa bí onígbà tó ń ṣe ìdára ìgbà lọ́sẹ̀ rẹ̀ gan nílẹ̀ lọ irọ́ ọkọ̀ọ̀kọ́ sọ náà tí bá ti máa ń di fẹ́rẹ́ dúró ti ń gùn ìmọ̀mù náà lágírí fún ẹlò bí àmọ́ tí wọ́n ti ìmọ̀mù mi nítorí ẹni bá lọ́bì lè ṣe ní ṣe kí ni wọ́n náà lè ṣe sí ìtọ́ bá ń sọ orúkọ máa fi wà sílẹ̀ barat ìwà kan sílẹ̀ mo ní fáwọn ìgbò lọ́wọ́ tó kílẹ̀ àdọ́bì náà sọ fún yìí ó sì gbọ́ sí lọ sí ìtara sí ìṣọ́wà lọ́dún mọ́tò tó wọ̀ ọlọ́mọṣẹ́ ọkùnrin wa ní àgbọ̀yé ọ̀rọ̀ tó jẹ́ kọ́rọ̀ náà tó jọ sí orí ẹnì kọ̀ọ̀kan wa. bákan náà lábẹ́ hadith dáka yìí àádìsọ́lá mẹ́sàn-án náà àtúnlá nígbà tó bọ́ sórí kí n kí ló ṣe oyún ṣàbákà bẹ́ẹ̀ náà lásán àbẹ̀ ẹ̀yọ́ ẹ̀kọ́ nígbà ìtẹ̀síríkù làásọ̀ àbẹ̀ àtẹ́ká náà sí inú mọ́sálásì wọ́n ní bẹ́ẹ̀ ni tó bá jẹ́ kọ́mùnà sọ́lá tó bá jẹ́ kọ́mùnà sọ́lá ìgbà tó bá jẹ́ pé bá dá àsọ̀lá láti sára mọ̀ kí irú yìí kò sí kí ni sílẹ̀ ìṣẹ̀lẹ̀ pẹ̀lú bá ti rí bá dẹ́kun àmàhàmà sọ̀lá àsọ̀lá tó sí. níbi àdìgbò náà tó bá rí pé àtàwọn sọ̀hábà láàrin ara wọn wọ́n mọ̀ pé àbúbákì àti àti wọ́n mọ̀ kéde ìṣẹ̀gbẹ́ àlì ẹ̀rí tí ń gbà tán jẹ́ sọ̀rọ̀ ń dùkú yẹn wọ́n ní wàfìlẹ̀ kọ́wọ́mí Abubakar wà ọmọ sáà méjì kan bẹ́ẹ̀ ìrìn ni wọ́n sọ bá àti pọ̀ tó kódà Abubakar ń bẹ láàrin wa Umaru ń bẹ ní àná èyí ò ní kí wọ́n ẹ̀ṣẹ́ ti èyí ò dákọ̀ àwọn méjèèjì ẹgbẹ́ Usman wọ́n yé sí ìṣẹ́gbẹ́ Ali ibn Abi Talib radiyallahu ta'ala a tún wá kẹ́kọ̀ọ́ kan mẹ́wọ́n náà sí àwọn sàábé wọn bá pẹ̀lẹ́ àdàbí ẹni gbogbo wọn òdí sáré kan ta àkókò náà sí lọ́gbà àdàbí àwọn amúlẹ̀ pé àwọn ọmọ tí àwọn alùpàá ò sì gbọdọ̀ sọ wọ́n lẹ́rú àwọn náà ò sì gbọdọ̀ ṣe àwọn àṣejù àpọ́nlé gbogbo ẹ gbọdọ̀ máa kí ni wọ́n tún wọ́n sí àmọ́ ọmọ tí ó gbọdọ̀ máa bọ̀ wá fá gẹ́gẹ́ bí ìta kọ́ látọ̀dọ̀ lẹ́yìn sọ̀rọ̀ láàtọ̀lá táwọn sọ̀hábà fi máa lẹ́bí náà bákan náà àmúlò àdìsí ifá ọ̀pọ̀lọpọ̀ èsì ìgbàdí tó rí àdéhìn sọ fún àdínẹ́bì pé ìrún dínkù ní àbọ̀gbàgbé kí ló àmẹ́bì sọ lam ansa wọn lọ́m tó ń sọ ẹ̀rọ àkùrọ̀ ìgbà padà wá discover tó jẹ́ òdodo pé ìkẹ́kọ̀ọ́ ti ṣẹlẹ̀ táàdù bí wá lókùrọ̀ kàlá ẹjọ́ ìyẹn bá sáàtì sí kan tí ó ṣe ń tẹ̀lé brékìlì ṣe pé ọ̀sán ní bóun ṣe rò ó in tó wúrò yẹn olówó aṣọ kínú olówó aṣọ apàdà láti kọ́bà pé in tó ń jiyàn lé lórí yẹn kò ń sọ ní láìsí ló wà ìjà máa lọ pé ọ̀dọ̀ ẹ̀ ń parọ́ ládẹ̀ kan àà kódà ní gbogbo ọ̀dẹ̀ ń jiyàn ẹgbà tí òun tó ń bí jù ṣe kínú ló sọ ìdí nìyẹn la fi mọ́ ní pọ́blẹ́ǹpẹ̀ láwọn ọ̀sán mọ́ ń pàgbó òrìlá lókùrọ̀

àwọn karamba ní òkú rọba jáde mú èyí tí a ṣe àkọ̀kan yọ ìlú àníkì nìkan bá ní adúgbò kújú bí náà ti tà sábù nira ń parọ́ àkànṣe ọ̀nì torí ní kò bá ṣíọ́ àti sọ pé èèyàn ṣe mistake ó padà síbi ráìtì kọ́ wá ló ti di òpùrọ́ sọ anábì náà nígbà ìwà ṣẹlẹ̀ sí yìí sọ̀rọ̀ káwọn sáà gbé tókù tó wá jẹ́ ṣóńjọ́ bí rẹ̀ bá ṣẹlẹ̀ ààrẹ gbẹ̀rẹ̀ àndíkíní ààrẹ gbẹ̀rẹ̀ kódà kálọ́ tó búra lórí ẹ̀jẹ̀ ẹ̀ níjọ́ kó búra lórí lọ kódà kò dáná ẹni bá búra lórí ònítorí tó wò búra lórí irọ́ òun búra lórí tó bìlíìbù pé ó ráìtì pọ̀tì dájọ́ náà sọ bẹ́ẹ̀ tó búra lórí irọ́ òun lẹni tó wùjọ gẹ́bẹ̀ sí ìdóhùn sọ yìí kí ni irọ́ ni tó wá búra lórí ẹ̀ pọ̀tì ẹni tó wù búra lórí tó rò pé ìdóhùn sọ ló ráìtì òun ẹ̀ṣẹ̀ fi búra lórí kí ni jẹ́wọ̀n lórí irọ́ ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله المساعدة 1 2 3 4 5 طيب اتفضل àmọ́ ah, lọ súnmọ́ àti àmọ́ àkọ́kọ́ wọn ó bẹ̀rẹ̀ sálámù ti wà lẹ́yìn. báyìí. lórí òkan náà tí ààrẹ ti àti ìyá rẹ̀ sí ilé ìwọ̀n. àyẹ̀wò àyẹ̀wò. ní abẹ́rẹ́ fẹ́rẹ̀ láàrin méjèèjì tó kọ́kùnrin lálẹ́ bá fún un. wọ́n ní inú òun kan náà àwa dáhùn alérò fún bóyá bẹ́ẹ̀ àbá alérò níbẹ̀ àtúbà àtúbà lọ rí bí ìrìnkú ọ̀nà tí níbẹ̀ ló máa wọ̀ ìyẹn làwọn afáàmù ń pè ní tààdùdù sáà ìgbọ́ ìgbọ́ ẹ̀sùn rẹ̀ kí ìgbàgbé wa kó mọ̀ mọ̀lẹ́yọ̀ kan lórí ìlú ìbórí kan ẹ̀fẹ́ lọ́la àbí tán tí a ti kọ̀ bí a ti wá ṣe é bàálù là èyí tó lékè lọ́rọ̀ àwọn àlùfáà ní ẹyọ kan náà láti fi dénú láti fi gbogbo èyí tí bá àmóhun bá ti ṣe kò ní kọ̀mílẹ̀ àti bàálù tí ìmọ̀mù gangan láti dénú lànà sọ alájọ ẹ̀ka pàṣẹ ìṣèlú ilé so tó bá ṣe púpọ̀ kọ̀mílẹ̀ àwọn àlọ́ àdíbà àbí àdìbílẹ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ lẹ́sìn pé a àti bá a lò kò sí ìdí ògbérí ara báwọn ní àwọn afáàkọ̀ náà sọ pé káṣí kọ̀ọ̀bù nílùú àyè yìí ó ṣe kí ni kò tẹ̀ta ọlọ́run bá a yà fẹ́. Nọ́mbà fún bólúùmù ọkùnrin yìí. ìforíkanlẹ̀ pọ̀bùlì ìrànlá ṣẹlẹ̀ àṣàlàyé rẹ̀ mẹ́ta tàbí ọ̀dà nǹkan ìṣàn àbábàrà ìgbọ́lẹ̀ tọ̀ fábọ̀lù ọkùnrin بارك الله فيك نفع الله أما خير تفضل بارك الله فيك تفضل ilé ìwé gbóná tọ̀tọ̀ wa máa ṣé kí ní ìsìn wa gbóná tọ̀tọ̀ rẹ̀. ìgbóná tọ̀tọ̀ ìgbóná tọ̀tọ̀ ìgbóná tọ̀tọ̀ ìgbóná ìgbóná tọ̀tọ̀ ìgbóná ìgbóná tọ̀tọ̀ ìgbóná ìgbóná tọ̀tọ̀ ìgbóná ìgbóná tọ̀tọ̀ ìgbóná Hmm? oxford ló ti ṣáà lóyún náà tàbílẹ̀ ọlọ́mọ ó dà ní oúnjẹ ìmọ̀ yílẹ̀ kọ̀ọ̀kan náà ló wà fàdé fàbà ní gbígbé yẹn ti dáhùn ìrìn àpà ni wọ́n á ti èrò rẹ̀ tàbí sí ọlọ́run fún aláàbò yọ nínú àwọn adékọ̀ jùmọ̀ rẹ̀ àwọn ọjà sí gbogbo ẹ̀dá nínú ọmọ ṣẹlẹ̀ aláwọ̀ tó pè fún wa ní mahari tí mo gbé wọn àwọn mahari àwọn mahram obìnrin wa láwọn mahram rẹ̀ mahram ó ní obìnrin tó fẹ́ẹ́ àbí àwọn èèyàn tó ṣe pé òun àti òun ò lè fẹ́ra wọn láyé ìlànà irú àwọn bàbá rẹ̀ èèwọ̀ ọmọ rẹ̀ èèwọ̀ àbúrò rẹ̀ lọ́kùnrin àbí ẹ̀gbọ́n rẹ̀ ní ọkùnrin èèwọ̀ ọmọ ọkùnrin táǹkì rẹ̀ àbábòrò ìlú bí hmm? ọmọkùnrin tẹ́gbọ̀n rẹ̀ lọ́kùnrin àbí àbúrò rẹ̀ lọ́kùnrin kékeré tàbí hmm? gbogbo àwọn eléyìí kiri wọn àwọn àárín rẹ̀ àwọn eléyìí tó wọn àti wọn bá pàdé lọ́nà òsì láì fi kán ọjà ara wọn lé tí ó tún bẹ́ẹ̀ kọ́ mi tí ó bá kí ni ẹ̀kọ́ mi màá rẹ̀ lọ lọ́wọ́ àápàá kékeré kékeré wọn á ti ní ti ẹ̀dùn wà pọ̀ fáàfì àgbàlá wà rẹ̀ àwọn afáàfì ní wáyé pé gbogbo tí wọ́n bá ṣe ètè o gbọ́dọ̀ tètè pípé ìjọ tí ètè bá ti ń kan ètè ó máa mọ wà romantic gbogbo tó bá dé wà romantic ò gbọ́dọ̀ lọ àfi láàárín ọkọ àti kí o ìyàwó kódà bàbá rẹ̀ gbọ́dọ̀ gbé pèsè lẹ́sẹ̀ bàbá gbọ́dọ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀

tó ẹ̀ ní ìdílé gara rẹ̀ so haram gbogbo obìnrin tí ìbá ti wá sí maharam sí wa a gbọ́dọ̀ fún ní handshake báyìí lásán kátiwá náà mọ̀ ọjà ìbá ọ̀rọ̀ tá a jọba bára wa sọ gbọ́dọ̀ ní ìdíkàmí bára wa sọ abẹ́bẹ́ nìkan lọ́wọ́ ara wa àbí tọ̀tọ̀ sápá wa pọ̀ tó lẹ́pẹ́lẹ́pẹ́ tì lọ́wọ́ kan máa pe obìnrin olóbìnrin kan wá lọ kí mo ní bèrè mi ṣe kìnnì kan sí ń tiẹ ẹwà dáadáa bí wàá dáadáa sí ni kí n lè fẹ eléki lajá bá ẹkùn ṣe ìyàwó rẹ àbábọ̀ rẹ so wọ́n tó bá ti lè gbóbìnrin ṣe rí tẹ́jọ́ bá ti pọ̀ ọmọ ènìyàn ní ọlọ́run dání bẹ́ẹ̀ ìjẹ́ yìí ó máa ara ó sì máa ṣe bákan tọ́tà rẹ̀ bá fi ń ṣe lákàtúntò bí olúbìnrin tí ẹ ṣe yìí tó já wá ní ìjáwá ìjọba ìlú wọn máa kọ́ sẹ́lẹ̀ fún ọ̀rẹ́ wọn àwọn mọ̀kọ́lẹ̀ mọ́tò jìnnà wọn máa kọ́ lẹ̀ fún ọ̀rẹ́ wọn gbogbo eléyìí la àkàkó máa ní kálukú wa free free mixing wọn nọ wọn ní jìnnà náà ṣe pọ̀ jìnnà ó ṣe gbé ó ṣe pọ̀ wọn làwọn ṣe àwọn fún ìbẹ̀rẹ̀ kankan wọn làwọn kọ́ ẹ ẹ sáàbù ẹ bá mú iphone wọn. ẹ nípa mílíọ̀nù pẹ̀lú wọ́n yẹ kó ìmáàmù ìgbà tó kí ẹlẹ́kẹ̀rẹ́ ní pé ìjọ tó mú ìdílé ní pé bóyá náà àwọn oríṣi wọn ló ń gbé kàtílẹ̀ bóyá kó ka pàṣẹ àná ṣé káwọn máa mú ìyẹn náà ti ṣòro ní ẹ̀. àtúwá ọ̀nà tí ìmáàmù wa ọ̀rọ̀ tó wá dá yìí bùkátà sí pé kó mú odidi rákà mẹ́wàá sílẹ̀ mi dáre òkè lè. Ah. ṣé kó mú ọ̀rọ̀ mẹ́wàá èwo dá ọ̀rọ̀ kan lórí ìrùn àdán kí ni kó ṣe. ọ̀rọ̀ tó wá dá yìí ọ̀rọ̀ yẹn bùkátà sí kó fi rákà kan lé sí rákà mi bí a kò ti fa ṣe hàn pé á fòrùkọ tó ẹ táwọn nǹkan tó ṣe yìí hàn sáwọn èèyàn níbi bí á fòrùkú níbi látà kan tó bá ti lo bí ẹlẹ́ta àrùn jẹ mọ́nà òfin mọ̀ pé intention ni pé èrùkú tí ó rùkú lẹ́ẹ̀kan ó wẹ́pẹ́ látà ilé yìí lèkú ìṣẹ́ yorùbá náà tó yóò yóò yóò kílẹ̀ sáwọn èèyàn tó bá rí pé yìí tí àwọn Yorùbá wa mọ̀ tẹ̀kú yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ táwọn Yorùbá wa mọ̀ tábàjọ subhanallah subhanallah òun náà gbọdọ̀ fún ọ lápẹẹrẹ pé ìtẹ̀wé yìí ni o àmọ́ ẹnìdé ni ẹnìdé yóò wá sí àlàyé ìṣe pé yóò kàmá sí èsì pé mo ṣe ti ní òun lọ́wọ́ ọmọ wa tàbí ọ̀pọ̀ ọ̀dọ́ àtàlù jẹ́ náà. Ankara. <laughs> wọ́n ní àǹkárá tí wọ́n ya trọ́fíìsì ọtí àbí wọ́n ya ìyẹn sí ẹ̀yìn ẹ̀rọ ìkí ẹ̀ mo láti mọ̀ ìṣọ̀kọ́ tí o torí yìí yóò jẹ́ àmọ̀ fún ìkan níbi pé méjì ó ti kí ìjọba ó ti kí méjì ṣẹ́rí ọ̀tọ̀ ni

ìka burúkú tó wà ń bẹ̀rù ní pé aṣọ tó ọwọ̀ sán ya ọtí sí gbogbo sábà ti ya máa ń fi polówó ọjà àgọ̀rọ̀ wọn ní mọ́sálásí lọ́rọ̀ polówó ọjà náà ìjọ wa ya ìrẹsì àbí wọ́n tó ní kọ́ńpìlì kan tó wá polówó rẹ sí àwọn àwọ̀ wa ní mọ́sálásí ń polówó ọjà ní mọ́sálásí ni o àwọn tó bá jí ebé bẹ́ẹ̀ wọ́n ní pé ah, wọ́n tó polówó ọjà lá torí pé mọ́sálásí ìwà àpapọ̀ ọmọ ìlú tó sí kátó wá sọ pé wọ́n wá ń polówó ọtí haram lọ́sọ́ àwọn ẹwà aṣọ wà ọmọ pé àwọn bí mọ́ sí ọjà ọ̀sán mọ́ ya nǹkan wọn sílẹ̀ tán kọ̀sọ̀ láìjẹ̀ wọ́n ń polówó ara wọn ni tọ́bá fún ọlá sọ Dangote ní Dangote ń polówó ọjà nírú aṣọ bẹ́ẹ̀ ìmọ̀ wò wá mọ́sálásí nǹkan méjì ni ìṣàkọsílẹ̀ ọmọ dìtọ́ wẹ̀ ń dín kírun ẹlẹ́ẹ̀kejì tó kó sípò polówó ọjà nínú mọ́sálásí kátó wá sọkọ́ tí náà tó wá ń polówó tẹ̀lé ní ohun ẹ̀rọ àjọ kí ikú kó jẹ́ tó wá Allahu ta'ala ọlọ́run sọ̀rọ̀ ní ìlú ẹ̀ ẹ̀ adàtí sàlàyé rẹ̀ lẹ́ẹ̀kan Allahu náà Ah, ẹ̀mọ̀ àwùjọ ìrọ̀lẹ́.

Ìgbé ìrẹ̀gbọ́n náà ẹ̀rí ni lọ́tọ̀ láti lọ sí Ọlọ́run kó ṣàánú ọ̀rọ̀ tó fún alágbọ̀n yọ̀rọ̀ rẹ̀. Àkọ́kọ́ kí gbogbo ìmọ̀ọ́mù mọ́sálásí tó yà wọ́n pé níbi à ń kàǹpé ní mọ́sálásí. torí ìjọba nàìjíríà gan-an òfin ìlú yìí ló gbà á mọ́kẹ́mọ́ campaign nínú mosque àti nínú church. gbogbo olùjọ́ jáde láti fi sọ fún wọn níbi ẹ máa kàǹpé níbẹ̀. ẹ̀dá kò sí ìjọba àbúgbọ́n bá mọ ewu tí ń bẹ́ẹ̀ bí irú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n ìmáàmù kan wá ń sọ pé kò fẹ́ mọ kàmpéènì báwọn ẹgbẹ́ olóṣèlú kan ẹnu mọ́ṣáláṣí ọbẹ̀ dàrí àwọn mùsùlùmí torí bá ti wáyé ní sábà dọ́rọ̀ òṣèlú lẹ́ni ti bá ti wáyé ìtọ̀ nínú àwọn tí ń bẹ́lẹ̀ káàkiri tí ń bẹ́lẹ̀ òta ní sábìgbò fún ẹnu gbogbo wáyé òdílé ọ̀sẹ̀ ìjọba sílẹ̀ tó bá ti mú jagaba ọ̀sẹ̀ mi lókàn ààrẹ ìjọ́ nígbẹ̀ irọ́ ìlókàn yóò ti fi ah kí ni ọmọ igbó tó bá ilé délẹ̀ látọ̀ yóò sọ ràbá yóò ya nàìjíríà sí mẹ́ta ní ẹgbẹ́ tí bá dìbò rẹ̀ ẹ́ eh, àdìbò wo àdìbò tó sọ́jú lágbára àti ṣègbè tí bíi bá bẹ̀rù nàìjíríà nàìjíríà òdì kìnnìkan tó nìkan jẹ́ gbẹ̀gbẹ́ ṣẹ̀fẹ́ àdìbò bí àná mọ́sálásí ò sí káàkiri òkúrọ́ ní màálà lẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam anábìwá ń yàwó lórí nínú mọ́sálásí olórí èwo olórí èwo ṣe lórí bí ń ṣèlú ni lára ní àdúgbò bó lòún lọ dìmú díẹ̀ láti wà lọ́dún sọ́pà wọ́n tẹ̀lé pé wọ́n lọ sí ìrìn àjò wọn lo ogun kánà lórí àìwọ̀ lọ́dún ìdí ogun yìí ẹ̀dá kò ṣe òṣèlú náà lè ṣe ní àbọ̀nà lè ṣẹ̀ṣẹ̀ ọlọ́ àmọ́ ṣe ẹni tó délẹ̀ ìkìlì pé ṣẹ́bí òṣèlú ojú kálukú ti wọ̀ ọ́ nítorí wá ń kù lóní kálukú wá ẹ̀rí wọ́n ti mọ̀pọ́rọ̀ òṣèlú yóò ṣe é kí ìbọnú Islam kò ní rírí lọ ohun kan máa lọ mọ wẹ́ẹ̀rì àti tí wọ́n parọ́ mọ́ àti tí hàn ní parọ́ mọ́ irú eléyìí ti ń bẹ́lẹ̀ ìlà ni o Islam dá sóṣèlú Islam sì ní sí yáta tẹ Islam sì ní tó gbé kalẹ̀ tá a gbọdọ̀ fi ṣe òṣèlú kékeré eléyìí àwọn eléyìí ti ń bẹ́ńtà yìí da Islam mọ́ ẹ Is bẹ́ńtà rẹ̀ ìdájúkó máa polówó pẹ́tọ̀ ìdí wọ orí fún gbèsè ayé ìjẹ́ tó fi dá mọ́tò ló ti ní kẹrẹ́tì ìsìláàmù kó fi dá ló ti bẹ́lẹ̀ ìjọba àwò ń tibẹ̀ ẹsẹ̀ ní péjọ ẹ̀mọ̀ sí mẹ́mbà tó wá ló fi polówó fẹ́ sí polówó fún mẹ́mbà tó wá ìbá tí lórí àfáà tó kàmpé fún pásítọ̀ ní Nàìjíríà yìí lọ ní pámánì ẹ̀rẹ́ṣọ̀ tó lọ màá sì bẹ́ẹ̀ wá for that matter

oníkàtí kó sì mọ̀ fún rẹ̀ lẹ́sìtìrì nìyẹn bọ̀ sínú òfin ní problem tí yẹn bá ń sọ àǹfààní ara sílẹ̀ tó ń sọ àǹfààní nàìjíríà fẹ́ dá ẹ̀ sọ ìgbógbà àtòkù náà àwọn náà lẹ́ta fẹ́ kó wọlé ni àárẹ̀ ní nà àárẹ̀ lẹ́ta náà rò pé á fi kíní ìdè ń lọ yìí o mo rò pé tí lágbájá bá dé bẹ̀rẹ̀ àti ní kálukú náà ní lọ́dọ̀ ara sí ẹ̀ àmọ́ ìṣòkùnrin nìkan wá ní wá ń lọ mọ́ ìsìlámù ìdí mẹ́lẹ̀ yìí wà ní ọjọ́ àlọ́wọ́ báyìí wọ́n ti dá káàkiri ọgbọ́kẹ́lẹ̀ wọ́n ti mọ́ yóò ti máa gbá lórí aláwọ̀sára ìlọ́kà ọlọ́ọ̀tà aláàrẹ Ìsìnkú wáyé ní ìṣọ́nà bàtà, ẹrù ìsìnkú ọ̀rọ̀ ìṣẹ́gbà tó láti mọ̀ ìsìnkú wáyé ní ìṣọ́nà tó lè bàtà. الحكم على شيء فرضا عن تصور لكن لو كان كما دون القسم تلزم تلزم لا على كل حال لا تسأل ما gbogbo dáwà tàbí ń bọ̀ kí n kó máa tẹ̀lé tí wọ́n kọ nǹkan sí tí ó máa rẹ̀ tí wọ́n kọ́ sọ́máìsì wọn polówó ọjà ṣùgbọ́n láti lẹ́kẹ̀ẹ́ nǹkan máa wọ kan lẹ́ ní òní àwọn àti ìṣẹ́wọ̀n náà ta padà sẹ́nu iṣẹ́ wọn ọgbà ọ̀tà ojú pọ̀jù wọn. náà. wọ́n ní àdéhùn ìsọ̀rọ̀ ìdìbò pé àwọn àrẹ́lú yóò dábàá wọlé kí sì máa ẹ̀sìn ìdánilóṣọ́ ni àbí ìmọ̀ síbẹ̀ ẹ̀sìn nìkan ni àbí máa yé ọláwà aláwọ̀ kìí sí mi jọ́rí sí àwọn fáàmù ní ẹni pé ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ sí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfà tí wọ́n máa tẹ̀lé wọn nínú. ní ìmáyé náà tẹ́ ẹ̀ bá wá níbi ti àníyàn ẹ̀sìn gbé sí yóò náà tó wá máa ń ṣe àǹfààní púpọ̀ ọmọ wa. àwọn ẹ̀sìn ṣe o o ti àbójú ṣe ti àwọn èèyàn lè gbà káàmù kan nìyẹn látara báàmù kan ṣe ọ̀dẹ́ ìṣòwò. bẹ́ẹ̀ ìdí ọ̀dọ́ ṣe ló pé àṣà ìṣèyàn fẹ́ni tí èsì mùsùlùmí tó fẹ́ bẹ́ẹ̀ náà lè ṣe fún un alèyé àdùsí àwọn sọ́fàbà tó ń lọ àlèyé ìtàn tó mú wọn gba ẹran ọjọ́ sí ẹni tí ejò san bá lẹ̀ àdúgbò ejò san wọ́n ti ọkọ̀ sọ fún wọn pé ìgbà wà lẹ́yìn wọn àgbà wọn sàbí lọ́dẹ̀ wọn àti wọn dúró nù wọn wọn wá jáde kó lọ abúlé wọn wọn wá dé bú mi ejò tí wàá san bá lẹ̀ gbogbo ọlọ́pọ̀ gbogbo onígbèbè gbogbo ẹ̀ lọ́sìn lò kẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ ìyẹn lọ́pàá àgbà wọn ronú pé àwọn àbá àbáwọn ọ̀dọ́bá ìtẹ́wọ́ ẹ̀ ìdá àbábá wọn ọba mi kò mi rà ọ́ ìdá lè kẹ́kẹ́ mi tó mọ lùtí àtà lè lò fẹ́ pé n tó ṣe lọ́wọ́ àdìbá ìlú àbábá yìí à mẹ́rin kan lè gbé kí ló kà fún ọjọ́ náà ṣé ọjọ́ ìta àwọn olóka fún ẹ̀ṣẹ̀ mùsùlùmí tọ́ntàbá kà fún yìí tó jẹ́ ẹ̀ẹ́kùn àmì agbẹ̀rẹ̀ lọ́wọ́ yìí ó ti gbẹ̀rẹ̀ ó gbẹ̀rẹ̀ táwọn tàbí tún dà sí pé ọgbẹ́rẹ́ àwọn oníjẹ́mẹ́ ẹ̀ agbẹ̀rọ̀ àlẹ́bí ẹ̀ dáadáa àlẹ́bí láti bẹ̀rẹ̀ àlẹ́bí ni a ó dá iná ilé ni tó dá àjọ àgbà àkọ́lẹ́ náà ni Al-Qur'an tó ó dá kẹ́lí bá àlọ́ kọ́kọ́ yìí balẹ̀ ẹjẹ́ mi náà mú tèmi bẹ́ àlẹ́bí náà sì ṣe dàbí lórí ẹgbẹ́ kò sí láì fi káṣí kí àtẹ̀yìn sì ṣe mùsùlùmí ọlọ́run ti ṣe lè lóyún náà tó fi ṣàánú àbójára ah, bí eh? má mẹ́rin bí ọ̀rọ̀ ta sọ̀rọ̀ lórí ó lè sọ wọ́n ló ọ̀nà náà sọ báwọn tàbí gan wọ́n gba ni wọ́n gbẹ̀rán kàràmbà ní yọ alákòóṣìṣì yọ dápọ̀ àwọn tàbí ojú wọ́n sí ṣọ́ọ̀bù rẹ̀ kalẹ̀ lẹ́yìn ìtàn tó tó ṣẹlẹ̀ wọ́n tó tún mi gbà kò yẹ káàkiri pé àwọn èyí wò ti báwọn ti ní wọ́n gbà wọ́n lálejò táwọn náà yarí pé ẹ̀yìn náà ni ẹni tó àbábí ní ọ̀fẹ́ tó bá dé so láti ìgbà náà àríkà lè gbàdúrà ìṣọ́bù dára àríkà lẹ̀ gbéyó ẹyà máa bọ̀ kó máa jẹun lọ́wọ́ àwọn èèyàn abẹ́ tún gbọ́tọ̀ mi tí wọ́n ti ṣọ́bù dára àríkà lẹ̀ dáadọ́ mọ́sí mọ́sọ ká ní orí ìmá mi kú ọlọ́run ṣàánú rẹ̀ tó jọ lè túbá ibà ọ aláàlú àtàwọn àṣẹ jọ gbogbo àwọn tó gbá lójú ọlọ́run lójú wọn lè dà aláàtẹ̀lá ní kẹrì náà pẹ́sà ẹ̀yàzọ́ ìlọ́dọ̀ ẹ̀ká lọ sí ilé abẹ́lúwà lọ́wọ́ ẹ̀yọ́ kára lọ́wọ́ ẹ̀yọ́ ayé tó gbà lórí yàtọ̀ ní ìgbà náà dáa ولنا تنزل وعملا تقبل وشفاء وسلم على رسول الله محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته